هدي محمد صلى الله عليه وآله وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة هذا هو اسم الله الله الله tí ó tún fi àánú rẹ̀ dára padà sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn Ramadan ní sọ̀wálì ọjọ́ kejì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn mẹ́rin ọdún àti mẹ́rìnlélẹ́ni ọgbọ̀n. alaikum wa rahmatullahi wa barakatuh. Nínú tafsiru wa nínú Ramadan, àwọn ọ̀rọ̀ àkọsí kan láàbọ̀ pápá jùlọ nípa ọ̀rọ̀ ọ̀run. nígbà tá a ti di àyà ọlọ́run ti sọ wípé akimi sọlẹ́ta sọ̀rọ̀ kàlí nàhárí wọ́zúlẹ̀ta mìíràn lẹ́yìn lè ti inna alhasanati yudhibna sayyi'at dhalika dhikra lidh-dhakirin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم الصلاة طرفي النهار وطرفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك الذكرى للذاكرين. àtọ̀kùn wáyé pé lábẹ́ àwọn ọ̀rọ̀ tí ó lágbára tó mú ń ṣe ọlọ́run ọba ewu. ọ̀run bẹ́ẹ̀ ọlọ́run sọ fún anabi pé a sọlá bí òun dúró tọ́ra fàyè ní etí méjì ọ̀sán asàlẹ̀ náà ni wọ́n pè ní àkùgbà àdìgẹ́ni ọ̀dùnmágárì ọ̀dúnlẹ́fàmínà wọ́n lòun náà ọlọ́run wa ní imnel hasanet dádájú àwọn dáadáa yòzhibne seyyiat tí máa mú àìdáa kú òní. àti dáadáa ní kákírun àsọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. pé oríṣi ọ̀rọ̀ ni nínú ìtumọ̀ tí wọ́n fi tú wọ́n ní kó tó di pọ́lọ́ wọn bá ti rún wákàtí márùn-ún lọ́rùn ẹ̀yìn. ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ mi ìtọ́tún fi tú ọ̀hún náà ní kó tún tọ́ka sí wọn wákàtí márùn gangan tó gbẹ ọ̀rẹ́ méjì tọ́lọ́wọ́n ba àlekẹ́ ọládàkọ yẹn má làwọn ti kó sínú ẹ̀ dáadáa wá ní kákírun ẹ̀rẹ̀ gba mú hadith àbí ìbúrẹ́rẹ́ àtàwá lórí ẹ̀ nítorí òtítọ́ ọlọ́run ní sallallahu alaihi ń tẹ́ nìkọ̀ọ̀kan yín bá ní kí ni o ó ní odò kan ó lọ́ọ́ wẹ̀ ń bẹ́lẹ̀ márùn máa kùn lára ẹ̀ oníkùn tó àwa ti lọ síbi kíni ìjúwe irun náà nǹkan tá sọ ṣáájú níjẹjọ ìpinnu tí wọn ń pè ní irun nínú èdè òun ni kíni ọ àdúrà àdúrà ni wọn tá a bá fi awo sẹríà wò òun ní túmọ̀ ìjọsìn wọ ẹ̀rọ ìpa máa fi ń sin lọ́hùn ẹ̀lọ́rọ̀ àti iṣẹ́. kéékèèké fẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a mọ kan tá a máa ń pẹ̀lú tẹ̀sídì a máa ń parí ẹ̀ pẹ̀lú kí ni ọ pẹ̀lú sẹ́lẹ̀mà kí tuntun ní àníyàn. àti pé yìí dípò alágbàgbé náà kẹta sọ́njẹjọ ipò nú òun náà ní pé orígun tún jẹ́ ọ̀rẹ́ yẹn tá a kẹ́ lẹ́yìn gbólóhùn ìjẹ́rìí méjèèjì ìyẹn وأن محمد رسول الله كما ذاك بأنه متعصفوا عن رؤيونان أول ما يحاسب عليه العبد يوم القيامة ẹ̀rùn làkọ́kọ́ ohun tí wọ́n kọ́ máa gbèsè ẹrú lé lórí ìjọsìn dàlọ́ kẹ́yàmù tó bá ti da ohun tó àwọn ti jèrè ó dẹ̀ ti yege tó adọ́fún ebe yìí méjì ni alọ́rìn èèyàn a ní sàtọ́wọ̀ yẹn náà la tún lè pè ní nẹ́fílà ọ̀rìn èèyàn tá a bá gbàgbé a méjì ló sí ojúlówó èèyàn ń bí irun wákàtí márùn èèyàn ń bí irun táwọn kan bá ti kí kí dandan ní kí gbogbo kí ni wọn pé ìta pè tàtọ́ wọ̀nyí. òun lè tó ṣe é pé tọ́ba jásí pé ẹni tó pàtì kò mọ́mọ́ pàtì. kò ní jẹ́ lẹ́sẹ̀ báyìí kó ṣèṣì ni bí àwọn fúnẹ́ nọ̀rọ̀ wá sí àti wítìrì ṣùgbọ́n afẹ́ká sí adẹ̀kọ́ kéèyàn ṣe kíni o kéèyàn pàtì èmi dé aṣọ fún wa nípa ìdájọ́ ẹni tó bá parun ọ̀ràn yẹn sí ìlà ṣọ́ọ̀kì ànáhù káfíọ̀ ìfèrè ni pẹ̀lú ọ̀tún sí ọlọ́run sọ wípé aláhàdúlẹ́dì bẹ́ẹ̀nẹ̀nẹ̀ ọ̀bẹ́ẹ̀nẹ̀ hàn sọ́lá ntọ́jẹ́ yàtọ̀ sí bẹ́ láàrin wa àti wọn òun náà nìkan ni òun ni òun ẹni tó bá ti parun sí báyìí ìyá kẹfìrí nìyẹn eléyìí làwọn ọ̀fẹ́ tí a ti mẹ́nu ní ìlà fún láàrin wọn lórí pé fòkì ni àbí bákan ni ṣùgbọ́n aláyè hàn ń bá wọn ká di ya kẹfẹ́ rí pẹ̀lú àwọn àhàdìsì tí ó là mọ́lẹ̀ dáadáa. adẹ̀sọ́ ta ni irun sọ̀rọ̀ yẹn fún tábà gbàgbé ń jẹjọ. kàtọ́kọ́ ayébọ́ sọ̀rọ̀ yẹn fún gbogbo ẹni tó ní làákàyè tó dẹ̀ ṣe kí ni o tó bàlágà ọjọ́kùnrin ní ojóbìnrin àbí ọmọlúwàbí. èmi dé ọmọdé tí ọba bíi bàlágà akọ òun náà nírun pẹ̀lú ọ̀rọ̀ tó ti jẹ́ ọlọ́run sọ wípé mọ́rù sọ́bí ìsọ́lá ẹ̀pà àwọn ọmọ yín láti ẹ̀kọ́ máa kírun tí wọ́n bá dúwà ní ọmọ ọdún méje ẹ̀sìn lù wọ́n nítorí àìkírun tí wọ́n bá di kíni o wọ́n bá di ọdún mẹ́wàá. ajẹ́wọ́ ayé pé àwọn nǹkan irun tá a ní márùn náà ní aláìlá àní àlàǹsára àti mọ́gàdà àti kíni o àti ìṣá alẹ́ ìsàlàyé fún ayé pé rákà àtọ́wà nù rẹ̀ òun náà ní kíni o òní mẹ́tàdínlógún méjì nínú àbúbá mẹ́rin nínú àyílá mẹ́rin lálàǹtàrí mẹ́rin ní kíni o mọ́gírì àbí mẹ́ta ní mọ́gírì mẹ́rin ní kíni o ṣá ìwé ẹ̀jẹ̀ mẹ́tàdínlógún. bákan náà tún mẹ́nu bà màwákìtù sọ́lá àwọn àsìkò tá a máa kírun. fọlọ́nkọ́ bá ní ti àlésì mọ̀nẹ́ fáwọn ẹ̀ka tí wọ́n sọ pé wọ́n fẹ́ máa fọ́ọ̀sì àwọn yẹn pé kọ́ máa kírun láago kan wọ́n ń fọ́ọ̀sì wọn ni wọ́n fọ́ọ̀sì wọn náà ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́lọ́run sọ wípé inú sọlá àtàkárà ti àlàlùmọ̀ mìíràn ìtàbà ọmọ òkúta ọ̀rọ̀ yẹn ní ká kírun ọ̀rọ̀ yẹn sì ní ká ṣe kí ni o ká kí n sásìkò ẹ̀ kódà irun gẹ́ ti wọlé ṣáájú wà ní tọ́wọ́ fífọ́ sí wà ń bẹ́ẹ̀ ni wọ́n ní wà ń kéde gbogbo bọ́ ìjà ń bọ́ tani wọ́n fẹ́ bá jà táwọn fẹ́ bá jagun ṣé sábà kírun ṣé àwọn ni wọ́n gbà sí àbí ṣe ẹwọ àwọn eléyìí wọ́n máa sọ sọ wọn lè jọ ọba gbọ́dọ̀ ẹ̀dín bẹ̀ náà ní ojú dé eléyìí jẹ́ wọ́n á lè fọ́ fún wa tí wọ́n ń ta bá wá dání fún wa wọ́n á bá mi ń bẹ̀ yí pé alágo kan la fẹ́ kí láyé láwọ́ wá ní kò rí bẹ́ẹ̀ mọ́sálásí ti àbí tiwa sọ́ká kírun lásìkò ọ̀rẹ́ yẹn ni ilé nìkan máa ń jẹ́ yẹn ń palẹ̀ lórí kọ́dà bàbá bàbá bìlọ́ǹgì sí mọ́sálásí náà fún bàbá kí n sáré gba ànílọ̀ yìí kò sí kẹ̀kẹ́ tí wọ́n fi wá. torí àti ní abẹ́ aláṣẹ ajẹnipa tí wọ́n wà láwọn àsìkò gbà yẹn tọ́lé wọn dábí padà sẹ́yìn nìyẹn. tó àwọn aláṣẹ ajẹnipa tó yẹ kí tó o bá kírun lẹ́yìn èèyàn jìyà. irú ilé yẹn ni àbùzárì bí ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam orí ni àbò orí ni tíyẹn bá lọ bá rẹ̀ lábẹ́ àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ ẹ̀ àjẹnípa sọ pé yomi tó nà sọlá anáwákìtì hà sọ pé wọ́n máa ń pa irun wọn ò ní kí n sásìkò rẹ̀ ẹ̀rí. wọ́n ní òjijì àfàwà àbíjáf olójijì ọlọ́run sọ fún mi pé kaifa anta ya abazar àti abúzárì bóòlù ti máa ti. tọ́bajá sí fáwọn aláṣẹ kan bẹ tó ti pé yomi tó nà sọlá. wọ́n máa ń ṣe kí ni o wọ́n á máa fa irun ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n á máa lọ irun lára kó lásìkò ẹ̀ ọlọ́run wá nílé òjíṣẹ́ ọlọ́run kí ni wọ́n máa pa ní láṣẹ rẹ̀ ọlọ́run ní sọ́ọ̀lì sọ̀lá àtàlẹ́ wọn kàtẹ́ hà ha máa àhùn ọba tó bá wọn tó ń kírun lọ́wọ́ tí ò dẹ̀ sọ́gbọ́n tó lé kó kírun lẹ́yìn wọn ọ̀sọ́ọ̀lì fa èyí tó o bá kí yẹn nàfílà ló máa jẹ́ fún wọ. tó lẹ́yìn àsìkò tá a wà láti sọ wípé àwọn ò ráyè láti bájọba kan jà a lè bájọba jà kí níjọba ṣe fún wa ìjọba ọ̀sẹ̀ wa ìjọba ọ̀dá sọ̀rọ̀ afẹ́kírun àyílà láago kan kí lọ́kàn ìjọba sọ ilé àbá àti láago kí láwọn bá wọn jà sí ibi olórí ẹ̀sìn wa ni wọn ò bá wa fa wàhálà lórí ẹ̀. àwọn náà lágbàgbà bá rúfin fún wọn ni wọn sọ pé àwọn ti ń gbà báyìí kí ni wá ní wàhálà tó kí ni wàá ní ìṣòro a fẹ́ pẹ̀lú pápá akéde ogun pé ogun bọ̀ ìjà ń bọ̀ fún tani láti bá tani jà tó nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àìkírun sásìkò ẹ̀sìn ló béèrè fún lọ́wọ́ àpá kan ó dàbí yẹn bá a tí tọ́ba ajá sí pé wọ́n ya aláṣẹ sí kútẹ̀ kútẹ̀ wá wọn lè fọ́ọ̀tì wa tó nípa bẹ́ẹ̀ ìkírun sásìkò ọ̀rẹ́ yẹn sí ọ̀rẹ́ yẹn sí ni ẹ̀ẹ́mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn lè yìnbọn lọ alẹ́ ìsàlẹ̀ lọ́wọ́ àti ìfúnṣẹ́ ọlọ́run ọkìn lásìkò àkọ́kọ́ ọkìn lásìkò kejì ó dẹ̀ sọ fún yín pé àtẹ̀rín àsìkò méjèèjì nírun máa máa wáyé asọ́fún agbáfífà yìí látúnú bá yẹ sáré tí kò jẹ yẹn bá dàbí rẹ̀ kálánsáré ọba ti wọlé bó sì máa rí nìyẹn tí nǹkan bá ti gbòtó náà lòdì rẹ̀ ti máa máa tó àsìkò alánsáré tóun ọba ti yẹ lò àsìkò mọ́gárì títẹ̀ mọ́ oko amọ́ wọn pẹ́kọ tí ọba ti wọlé àsìkò ìṣá títẹ̀ mọ́ oko bá ti wọlé títí dìgbà tí a máa fi bọ́ sí láàjì òru tó wà láàrin àsìkò àbúbá sálùfájà rí bá ti yọ tóun ọba ti yọ tóun bá ti wá yọ kí ẹ má ti rùn mọ nítorí gbóòrùn yẹn máa ń yọ láyé abẹ́wò ṣàìtọ́n a tẹ̀ ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tún wá lórí bọ́ọ̀lù àti lè kírun yá wípé ìrun asri wọ́n fẹ́ kó tún yá wọ́n fẹ́ kó yá ìrun ìṣá ìrun magrib afẹ́kọ̀ọ́ náà yá ọlọ́wọ́ àìlẹ́m bẹ́yà náà ló ń ṣẹlẹ̀ sáwọn ọ̀gá ìgbésọ́ wá sí pé magrib báyìí kàláàsì gbé kọ́mọ̀ lé ní. ẹ kílẹ̀ wá pè sí kílẹ̀ pè sí ńgbà tẹ mọ̀ wípé àwọn ẹni dẹ́ pè ẹ̀ fẹ́ kí wọ́n kírun kílẹ̀ wá pè wọ́n sí kílẹ̀ pè irun sísẹ ni wọ́n máa bọ̀ wá. ọ̀dẹ̀ tí mo ti ń jẹ́rùn pípé ju pé ẹ̀yìn lẹ́m ìdókòó ni wọ́n ti sọ́lá ìkéde ni nípa sí kòrún ti ṣe kí ni o wọ́n ti wọlé nígbà táwọn á pè run àwọn tó tó wá fẹ́ kí wọ́n àtúnyẹ̀wò tó nípa abẹ lóòótọ́ wọn fẹ́ kó yá ṣùgbọ́n kò débi ká pèrún ká má ṣe sùúrù fáwọn èèyàn tí ó kírun ẹ̀wà rírun ìṣá wọn fẹ́ kóhun pẹ́ ṣèṣe àwọn ẹni ìṣáájú nìyẹn kóhun pẹ́ ìrún àṣùbà wọn fẹ́ kóhun náà yá akínníkínní wọn fi tẹ̀lé káṣẹ ní hadith méjì lọ́wọ́ lórí ẹ̀ lórí pé a lè kín lásìkò tẹ̀gílìsì àtìgbà sílẹ̀ sí mọ́ tẹ̀gílìsì yẹn nígbà tí kùkùn díẹ̀ sì máa wà. wọ́n ní a lè ṣe jámù láàrin àwọn àhadìsì méjèèjì pẹ̀lú pé tá a bá bẹ̀rẹ̀ nígbà tó kù díẹ̀ wáyé á wá kírun yẹn tí ó jagun dáadáa bí olùfẹ́ ọmọ bá wà mẹ́ pẹ̀lú bẹ́yẹn àti jáde kó nù gbàkan ni ẹ kì gbàkan ni ẹ má kì sọ eléyìí nípa àwọn tó ní ṣe pẹ̀lú àkókò òrùn amẹ́nubá níjẹ̀jọ́ bákan náà a sọ fún wa kí ló lè fà tí wọn fi pẹ́ ọrùn bẹ́ńbẹ́ gbàgbé bẹ́ńbẹ́ o gbàgbá wa lè tẹ̀lé tí wáyé kàlá káṣí kí ni ọ káṣí ni kò sí kàfàrà kàdí bẹ́ẹ̀ lọ nígbà tá a bá ti jí ó dàbí sásìkò lápẹẹrẹ yẹn jí nígbà tó ń sẹ yọ pa ikú ń gbà ní èyàn á kin lókùn àti epo oorun ló fà àdígbàgbé ló fà bẹ́ẹ̀ náà ni ó bá jẹ́ yẹn ń pa àbí yẹn lẹ́ẹ̀rẹ́ ti jámọ̀ bẹ́ẹ̀ ni sọlá ẹ̀ka ẹ̀rí kélé yìí èyí sásìkò oorun ọ̀kẹ́ lé bọ́ lásìkò ọ̀kẹ́ òní bọ́ lásìkò tó bá ti pé jámọ̀ tẹ̀kídìmù bóyá nítorí sáfàrù tá a fẹ́ sí àìbẹ̀dẹ̀ tí ẹ fa wà ní arọ́fà nígbà wọn bá ti káyé là fún alẹ́sẹ̀kẹsẹ̀ wọn á gbé kíni lé wọn á gbé áfìlè wọn á kíni rákà méjì méjì ẹ rí i pé ń jásìkò àyílà ṣùgbọ́n kì í sásìkò kíni o kì í sásìkò àlàmúsà wọlé pé kọ́ndíṣàn tó tún lè jẹ́ kí òun ráre ká ní kí n sásìkò ẹ̀ wọn náà nípa afẹ́ ti jáwọ̀n ẹni sọ̀lá tẹ́yìn àbí ṣídàtul khawf kípa yà lágbára a kírun nígbà tí ṣe sásìkò ẹ̀ ẹ̀rí eléyẹn ọjọ́ àwọn àwọn sòrò tó lè fa káàfin ní kírun sí dédé àkókò rẹ̀ nínú kẹta mẹ́nu ní ìjẹ́jọ́ ìwọ̀n náà ní wípé ohun tó bá bọ́ fún ni ká fẹ́ kó ti bọ́ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣe ọlọ́run ìjọ sọ tó kandek wọn èsì ìkálá ń sáré kódà mọ́gárì ti tó ti ṣáì kan ti múra wọ́n dẹ̀ sì pẹ̀rún wọ́n ti padà kí ní bó ti sùn tẹ̀lé ra wọn èmi dé lásìkò bá fún lásìkò bá fún ìrun tó wà ń ta lákọ̀ọ́kọ́ kí lóde bá kí àwọn gbèsè tó wà lọ́rùn wa lóyún náà lóde bí àwẹ̀ títù sàwálì yẹn náà wàásù rẹ wà kíni ọ ọwọ́ amọdọ yà ó fún àsìkò ẹ fún torí kò jó sùn lọ ọsùn kán sì bí ọba jọgbọn jẹ kíni ọ ojú méjì yẹn lọ ṣe kó ṣe pé sam èèyàn gbogbo ṣe bá wà pé yóò ṣe kíni yóò ṣe títù sàwálì. tọ́lọ́run bá fún nígbà láàyè láti san rọmọdán rẹ̀ ó san ó bá dẹ̀ tún nígbà láàyè títún ṣàwálì yìí ó gbìyànjú kọ́ gbà tó bá ti pẹ̀ fún kóṣù kan yẹn bá ti lọ bí yẹn bá gba mẹ́fà nù olùfàdà tí ń bọ̀ kọ́ déédéé rẹ̀ torí pé wọn tó wà nù hadith yẹn àwọn ni wípé ẹni ó bá gba àwẹ̀ rọmọdán tó bá gba mẹ́fà nù ṣàwálì sí ó ti déédéé lórí pàtí ìsìn náà àti ìsìn gbádùn ni lórí pé sẹ́ni yẹn bá gbààwẹ̀ Ramadan ó ṣe déédéé kó gbààwẹ̀ oṣù mẹ́wàá àdìsí ni kì í sọ̀rọ̀ àfa àdìsí ló sọ tó lè gbádùn dáadáa sábà lọ́wọ́ nù làtọ́ ìpinnu Ma'arif Ibn Rajab al-Hanbali àbàmbẹ́ abádébí ọ̀rọ̀ ọ̀rọ̀ Rajab àbí ọ̀rọ̀ Shawwal níbi tí ó ti sọ pé al-Majlis al-Awwal ìjókòó àkọ́kọ́ tó ọ̀rọ̀ tó kọ́ mẹ́nu bọ̀ wọn náà lọ́rọ̀ bá ti gba àwẹ̀ sí tún ṣọwáìl á kàn níbẹ̀. tó àsìkò yẹn fún ẹ wọlé àfẹsẹ̀ sẹ́ni ọba ní nifas nínú Ramadan èyí tó súnmọ́ ni wípé tọ́ba lóun fẹ́ kọ àyàdá nifas tóun nínú Ramadan yẹn kò lè rí sẹ́ńtẹ́ sí ṣàwáìl máa fi lọ. ìdán fàtàwù àjẹrò ṣàwáìl bẹ́ẹ̀ dẹ̀ ni kí yẹn lọ ọ̀rẹ́ yẹn lára yìí àmọ́ ọmọ ìyàwó pé ó máa ní gbèsè Ramadan lọ́rùn gbèsè yẹn dẹ̀ sì máa wà lọ́rùn ẹ̀ títí di ṣàfọ̀ ọdún mi òní sì san a wá lo àǹfààní ìgbà tọkọ rẹ bá ń ṣe àwọn tàtọ́wò tó wà lọ́rùn ẹ̀ òun ní àwọn máa àǹfààní yẹn san àwọn gbèsè Ramadan tó ṣe kíni o tó wà lọ́rùn ẹ̀ lásìkò òun kan bá fún irun tá a wà ń bẹ̀ báyìí ó fún adẹ̀sí ní gbèsè àwọn kan lọ́rùn tẹ́lẹ̀ a lè kọ́kọ́ ṣe kíni o káàkiri èyí tó wà ń tà náà kó tó di fáwọn àṣàn àwọn gbèsè bákan náà àwọn kẹta mẹ́nubà òun náà ní wípé a gbọ́dọ̀ kírun lẹ́yìn àsùbá tóòrùn àfìjà a lè gbọ́dọ̀ kí lẹ́yìn asri títí tóòrùn máa fi wọ̀ ṣùgbọ́n a sọ fún wa wípé a máa ṣàdá yẹn ṣe àwọn kan bẹ́ẹ̀ tá a bá gbàgbé náà yẹn tá a ṣàdá yẹn ṣe òun náà ní irun júmọ́ ìgbà tí wọ́n ní ká má kírun yẹn gẹ́gẹ́ ní júmọ́ máa ń tó ọkàn yẹn pé àbá sábà láwùjọ wa ní bíbá ẹ̀fẹ́ lápẹ̀rẹ̀ bóyá bíi twelve bíi twelve ẹ̀fẹ́ gbà yẹn kọ̀ yẹ kákẹ́ wọn gbà yẹn ni máa ń tó lápèjúwe òun ni indazọ hírọ̀ nígbà tó rù bá yẹn yẹn tó rùn ò tí yẹ ẹ̀wọ̀n pé wọn tó wà nù hadith ni wípé ká má kí n tó rùn máa fi ṣe kí ni o dáfi ga nígbà tó rùn ò tí ga kí ga yẹn òun ni pé téèyàn bá dúró báyìí wọ́n máa ṣe déédéé kí ni o a sì dédé àtàrí èèyàn báyìí dáadáa ó ti ń sìn ọ̀ràn tí ìga débẹ̀ gbá ni ó mú yẹnyẹnyẹn dáadáa ẹ mọ̀ pé wọ́n yẹ tàrí wọ́n máa ń rí tó bá yẹ tàrí làwọn máa ń kírun àrí tó ìgbà tó bá tí ò tí ga tí ò tí ga débi pé yóò sì dédé àtàrí yẹn ìgbà ni wọ́n fẹ́ ká kírun tí ò fi ga tí ò ti tàrí ìgbà yẹn gan ni àsìkò jùmọ̀ àyẹ̀bẹ̀ padà fẹ́ kírun kí ni o àfẹ́ kírun láti àtàtọ̀ sọ abẹ fún wa wípé a lè kí n nígbà yòówù tàrí kádé kàbà wá sí tọ́wá fún un ẹ̀rì ìbáná kò sọ́lá ó ké sí àwọn Bani Abdul Manaf tó ń ṣàkóso ẹ̀sùn láyé àárọ̀ wípé ẹni yòówù tọ́ba yípo léyìí ìgbà tọ́ba yípo dán lóun fẹ́ ṣe làkàtà sọ wá fẹ́ má kọ̀ nígbà yòówù torí ọwà ọba àtàsìkò ọ̀kẹ́ ní gbogbo àwọn àsìkò táǹkà yìí ọba àjásí fẹ́ yà lánsàrè ẹ̀ tó rùn ó sì ṣe kíni o tí ó dẹ̀ sí wọ̀ ìyẹn lè ṣe kí ni ìyẹn á kín bó ṣe kó ìgbà tó dé nìyẹn. bẹ́ẹ̀ náà làwọn ọ̀run tó ní sábàbí bíi tahiyatul masjid ọ̀bá àbọ̀tẹ́yìn àtúbà àákì ẹ̀yìn bá fẹ́ wọ mọ́sálásí tó dẹ̀ sí lálùwàlà bíi sunnatul wudu sunnatul wudu ọsàlù alátàbà irúurú dáfà abilá lòfin tó fi dẹni àlùjẹnà ọdí aláwùsálà ni wàá rọdọ gbogbo àwọn ẹ̀rí gbogbo orúurun yìí òun ò nídìí ká máa sọ pé òun fẹ́ yọ òun fẹ́ wọ̀ mẹ́ kò nídìí a máa máa kínní kábà ti sàlù àlá bákan náà sọlá tó kó tó nígbà tí a bá ń sọ pé òun ni àbọfọsẹyìn àtùbà á sì kínní o á yẹn ti mẹ́nu azan àti. ìkọ́mọ̀ àdẹ̀tí sọ ìdájọ́ rẹ̀ pé nǹkan tá a ṣe lófin ni àtìmọ́rọ̀ àwọn àfa wa ní orí rẹ̀ àtúntọ̀rọ̀ ń pa ìdájọ́ pé kóbìnrin ṣe kí ni ọkọ pé wọn àbí kó ṣe kọ́mọ̀ àbẹ pé kò jẹ́ dandan kóbìnrin kó pé wọn àbí kó ṣe kọ́mọ̀ lọ́dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́lẹ̀f nínú àwọn àfa mẹ́rẹ̀ àtàwọn ọ̀rọ̀ ìríyà ni pé wọ́n mú hadith dọ̀ yín fòkàn wá lórí ẹ̀ tí ó ṣe fi ṣe ṣùgbọ́n sá sá bí nínú àwọn àfa wa wọn ní tóbìnrin lè pè rún àbá yín pé inú bí àfa àtúlá ìbùnà wọn máa rò pé ìbéèrè wo lẹ́ ń bí mí wọn ni àánì àǹdékiri ńlá tí wọn fẹ́ ń bí mí ni pé kí n kọ́ nípa àrántí ọlọ́run ẹ̀dẹ̀ ni wọn ní ìsìnẹ́dù ọ̀rọ̀ yìí lọ́wọ́ hasan tàbí sọ wípé lọ́wọ́ ipá àwọn obìnrin bára wọn láwùjọ kan tó ti pa àwọn nìkan ni wọ́n pè jẹ́jẹ́ kọ́ńtẹ́ẹ̀tì ti kíni o wọ́n ti pa wọn jẹ́jẹ́ nígbà tí ó ni wọ́n ti kíni ẹni wọ́n pè mí yẹn fún. sọ eléyàn Um, irun tó bá já sí wípé wọn yẹn pè irun fún irun yìí dí bó láti sọ pé káyọ̀ wá kírun eléyàn kò ní nǹkan kan o gbọ́dọ̀ táwọn yẹn máa ń sọ pé ọ̀sán láti já àríyá kò mú o kò o torí pa àrí nǹkan tá a lè fi ṣe kíni o tá a lè fi báàkì ẹ ẹ̀yìn kí lè mọ́ ọmọ ọ̀sán pé pa fún káàsì kíni ká bẹ̀rẹ̀ kó sì torí pa á àsìkò òun gbọ́dọ̀ tó yàtọ̀ sí ìrun àsùbá ẹ̀rí pé kó tó di pé ìrun àsùbá òtò òun la máa ń fi kíni o ni wọ́n ti máa ń pè kọ́bílà tòló àìfájírí sọ́ọ̀dì alùfájàrí òsì tó tó ti kíni o ó tó yọ pẹ̀lú hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní òjijì ọlọ́run sọ wípé inna Bilalan yu'adhdhinu bilayli fa kulu washrabu hatta yunadiya ibnu Ummi Maktum wọ́n ní bilali ń tẹ òru ní máa ń pè irun tiẹ̀ ẹ máa jẹ ẹ máa mu títí tí ibnu Ummi Maktum tó wọ́n fi tẹ̀kí ni ọ tí wọ́n fi pè irun tiẹ̀ ìfẹ́ ọkùnrin yẹn ni afọ́jú ni àwọn ò ní pè irun tí wọ́n fi máa sọ pé ilẹ̀ máa ti mọ́ ọ̀ wọ́n fi hàn yí alákọ̀ọ́kọ́ yẹn wọ́n máa jáde pé láti fi jí àwọn tó kù wọ́n lè palẹ̀ mọ́ fún un abẹ́ fúnrun àwọn tó kù kí lè palẹ̀ mọ́ fún un yọ́dẹ̀ tuntun já sí pẹ́ńtó ń ṣe nẹ́fílà ó sinmi kọ́ máa múra fún kíni ọ àṣùbà kára rẹ̀ lè fi ṣe kíni ọ ó lè fi yọ. àti sọ́nà àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ wà fẹ́ni tí ó ṣe kíni ọ tí ó pinnu àsọfún wa ń bẹ̀ pé ó gbọ́dọ̀ lówó òkè ó sì gbọ́dọ̀ mọ̀ ọ́n pé ajẹ́ni dọ́gbandọ́gba á má sùkò ohun rẹ̀ á tún dáa ǹjẹ́ kò bákan náà bá dìrun àsùbá àwì sí àsàlátù náà níbi ìrun àkọ́pẹ́ bákan náà àpèrún yẹn lẹ́nu tí ó wà ní mọ́tótó afẹ́bẹ́ kí yẹn dẹ̀ dúró pé kí yẹn kọjú ra kí yẹn dẹ̀ fi ọwọ́ ọmọ níka rẹ̀ méjì kókè bọ́ inú etí rẹ̀ méjèèjì ọba ti débi hayya ala salah oyè ju sọ́tún méjèèjì hayya ala oyè ju sí o ẹgbẹ́ òtún eléyìí hadithi wa lórí ẹ̀ lórí àsìkò ni oníjà lè máa mẹ́nu bá gbogbo àwọn ahadithi yẹn. bákan náà kẹ́ni ẹ bá ti ń pè wọn akẹ́kọ̀ọ́ àná ẹ̀ máa rí tẹ̀lé jẹ́jẹ́ àgbègbè àdìsọ́lé ìfọwọ́ bá débi ayé àlàfọ́lá wọn táwé ní kíni ọ̀la hawla ọ̀la quwwata illa billah. fọ́dà ń gbà bá wá débi ashhadu an la ilaha illallah riwaya kan wà wípé ìyẹn lè wíwà ana ashhadu ọkọ̀ rẹ̀ ti àdìsú gbádùn lọ́wọ́ lórí ẹ̀ ìyẹn àdìsú afárá Muawiya ẹsẹ̀ wà nùgbò kọ́dọ̀ sì wà nùgbò sínú nàṣà ẹ̀ ìyẹn bá débi ashhadu allah ilaha illallah ìyẹn lè sọ wípé wà á nà ashhadu ó kọ̀ rẹ̀ ti dáadáa wọn bá rìn yẹn ti àbí kéèyàn náà dẹ̀ dáhùn pé ashhadu allah ilaha illallah ẹ ọbí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì ashhadu anna muhammad rasulullah kéèyàn sọ pé wà á nà ashhadu àbí kéèyàn dẹ̀ sọ wípé ashhadu anna muhammad rasulullah ìyẹn àti pé tó bá wí débẹ̀ yẹn ọ̀sẹ̀ pé sallallahu alaihi wasallam ẹ̀rọ bí tí yóò ti sàṣà látún bọ̀ ìgbà tó bá parí ìrun tán ẹ̀rí àfẹ́ ká ṣe kí ni ọ ká ṣe àṣàlátù wọn ní àánú sọ̀tà láǹkọ̀ rí pé ẹ bá gbọ́ tó ló pẹ̀rún bá pẹ̀rún ẹ̀rí wọn ti ń wí ẹ̀yin ẹ̀kẹ́ wá sàṣàlátù fún mi hmm, sallallahu alaihi wasallam torí pé ẹni yóò dọ́ fún mi àṣàlátù ẹ̀yọ̀kan ọlọ́run dẹ̀ máa ẹbéèrè rẹ̀ ìró èyí táwọn táwọn bàbá wa máa fi ń sàdá ọlọ́run bọ́lá kọ́lọ́run sí ọlọ́run ọlọ́run bọ́ ànẹ́bì lága wàsílà gbogbo ayé ibùsẹ́ bọ́ ibùsọ̀ ọlọ́run bá parẹ́ sọ ọ́ di mùsùlùmí àwọn atọ́lọ́run ẹ̀ ń ọ̀la àti tá a fi ń jẹ́ màlẹ́ ọlọ́run máa jẹ́ sí ibú wọ́n ọlọ́run rẹ bídí àti tání ó gbé ga ẹ̀rí ọlọ́run bọ́ ẹ wàsílà yẹn ẹ akọpadà adébọrẹ ó bá nínẹbi lága àga wàsílà ẹrí tàwọn èdè ọhún náà làwọn àti kíni ọ làbẹ bí pèsè ló di fìtínà yìí ẹgbọn òun làbẹ ní ọparẹ ni wọn làwọn ò ní gbà yìí o dídí àti sáni táwọn lè ń sáta pé kọlọ́wọ́ rẹ̀ ńlẹ̀ òun làbẹ rẹ̀ ńlẹ̀ ni wọ́n tún láwọn máa yí òkè. ẹ béèrè wàsílà fún mi nítorí pé ipò kan ni wàsílà yẹn lálùjẹ náà òṣìṣẹ́ tó fẹ́ nìkan jẹrú kan nínú àwọn ẹrú ọlọ́run lọ àmọ́ kò sáláwá sọ yìí pé òun fẹ́ kó jóun àmọ́ sáláwá ni ẹni yóò tó bá béèrè wà sí ìlànà yẹn fóun alẹ́ka aléyìn ṣafáà ìṣèpè òun ó ti di dandan fún ọmọ arísìfẹ́ tún fẹ́ bẹ́ẹ̀ ọ́ sẹ́yìn bá tún bẹ̀yàn sọ pé aláhùn ọ̀rọ̀ bá a bí dáwà eh, ti sẹ́mà sọ̀rọ̀ àti lọ́kọ́ ìmọ̀ àti muhammadu anilewasi lẹ́tà. والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته ما طويلين اسمه so anábìlẹ̀ ni ọba ti rí bẹ́ẹ̀ báyìí wọ́n máa rí síkì oúnjẹ ọ̀gbìn dàgbà ìyá wọn. o tún mọ bẹ́ẹ̀ yẹn o tún wà nù mùsùlùmí wípé tí yẹn bá tún gbọ́rùn yẹn ẹ rí gbàdúrà pọ̀. èèyàn sọ wípé وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا يا طويل gbogbo ti ṣe lẹ́sẹ̀ ọlọ́run máa forí ẹ̀ jì bá wílé yẹn téèyàn ó tún á kí àdúrà mọ́lẹ̀ gbogbo àdúrà téèyàn bá ṣe láàrin wọn pé òun sì ọmọ báyìí ọlọ́run ò ní dá padà inú àsìkò tọ́lọ́run tún gbàdúrà kò sẹ́niyàn mídé tí wọ́n bá tún ti pèrún má jáde fún mọ́sálásí kéèyàn má ṣàgbáfò mọ́sálásí lọ wà wọ́n fi pèrún táwọn bá ta fún bẹ́ẹ̀ kó kírun yẹn ọ̀kan náà àwọn afárá sẹ́kìtì sàrẹ́ ìdìbò ní ṣùgbọ́n ẹnìkan wà bá lálejò ń jọ wọn á jọ sọ̀rọ̀ mọ́sálásí wọ́n pèrún gbà yẹn lọ jáde á wà ní ní sòrò ọlọ́run ní bùkátà á mọ́sálásí abalọwọ tíra àfàwọn abámúsá abibazmọl tí wọn kọ wípé sórí àtúlẹ̀ ẹ̀kọ́ lèmọ̀nìkan làfàtún nẹ́tàwọn ìkìtàb ìyá kíákíá tí ó máa jẹ́ títẹ́ nìyóò tó bá yà pa súnà tòṣẹlẹm àti tíra ọlọ́run ìyá kẹ́mẹ́kẹ́mẹ́ ìyá kíákíá tí ó jẹ́ títẹ́ nìyóò tó bá yà pa súnà tòṣẹlẹm àti tíra ọlọ́run ọ̀kan nù nǹkan tó wá mú wáyẹ̀ náà ni wọ́n lè fa àtọ̀kọ́ wá fẹ́mi ọ̀hún pé ah, ọkùnrin yìí ti sàgbákan láyé tuntun wà nù súnà ní pé wọ́n bá ti pèrún ìyẹn gbọ́dọ̀ jáde níbi tó ti gbọ́rùn yẹn ó ní sùúrù kọjọ kì wọ́n má jáde ọ̀pẹ́ kò jìn báyìí bí wọ́n sọ pé ẹ̀sìn rẹ ti gbé lulẹ̀ ni ó mú ìyẹn kẹyẹ kan àwọn àtúntò fún wa náà ẹni wọ́n sọ̀rọ̀ pákó gba àwọn tó ń fi súnà sí ẹ̀yẹ ọlọ́run ọ̀gbà gbé wọn ìyá wọn ń bọ̀ ọ́ gba àwọn tí wọ́n sọ súnà díẹ̀ wọ́n tẹ̀ wọ́n fi àtẹ́tẹ́ dì kí tọ́ bá tún bá lókun àti máa ń sọ wípé ẹni ọba tún bá nu ọba ríkà ẹni tí ọba tún bá ìyá ń bọ̀ wọ́n tẹ̀sí máa retí ẹ̀ ẹni tó tẹ́ àbúrò rà lásán ó kábùkù àbúrò rà ìjẹ́ ẹ̀ ṣe lásán. torí gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ súnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pátá wíwá lọ sọ náà bẹ́ẹ̀ ṣe fẹ́nu àbùkù kan kàláàsì méjì ò ṣe yọ sí lóru lé nìyẹn dáńsọ ń pé tóbi lọ́lá ọ̀yá wa bẹ́ẹ̀ ìjọ sí ní sọ ẹ̀rọ ni wọ́n ti sàbẹ̀ láwa ń pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pákó nípa ẹ̀rọ Ok, oge ebikwa kọ nẹnu àmì na ìbọn nu wò di wéré ókè ìbọn di báyìí kàlá bó ṣe lóyún òjijì nìyẹn ìdàdí òbí mọ báyìí bí kú bí ló bí ọjọ́ bí kíní ológbò ó bí báyìí kò díjọ́ kẹta lọ tó jáde láì ṣùgbọ́n kó tó kú sọ̀rọ̀ ó ní kíní burúkú bí láti ìgbà tóun ti ní oyún rẹ̀ sínú ọkùnrin

tó dẹ̀ sì léwu yìí ó lè látúbọ̀ tán báàrọ̀ bá da àti da ọ̀sán máa lágbára tọ́sán bá da gan alẹ́ máa léwu púpọ̀ jù ọ̀nà ìṣàlọ́ máa sàfárà ká ọ̀sán áńlá gba àwọn ẹni tí wọ́n ń tẹ́ súnà ọlọ́run dákun bá ní wọ́n sùúrù ṣé kí wọ́n lè máa lo súnà kí wọ́n sì máa yin súnà ọlọ́run dákun wá bá wọn fún ọ ní ìdáyà. tó nípa bẹ́ẹ̀ ní ọgbẹ́rọ̀ jáde o wọ́n bá ti pè wọn ní ẹni sùúrù ní ẹni sùúrù fẹ́yìn ọ̀sẹ̀ kékeré o ní wọ́n bá wọn tẹ̀ wọn.

yóò tá a ti fẹ́ lé lọ́fẹ̀ẹ́ lójú tukọ̀ kẹta ń ṣe láwùjọ wá ń sìn náà tún ní irun o látàrí àwọn sàbí gan wọn ti ń lọgun rẹ̀ wípé ń táwọn fẹ́ẹ́ rí tó kun lẹ̀ ní ìsìn irun náà làwọn èèyàn sì ń ṣe lẹ́kùn gbogbo nǹkan yòókù àwọn èèyàn ti wọ́n ti pàtì nígbà tí wọ́n àwọn ibẹ̀ lásìkò tí wọ́n kí ni wọ́n lásìkò tí wáyé ṣé ìrùtọ́ wá kùn náà láti wá máa ṣe ní ìrún wọn ní nkẹ́ ọmọ òun náà ní ìmọ́ra ní ìmọ̀ alágbára àti mọ́ra fún mọ́ra ìtumọ̀lé lágbára tá a wí ni pé bóyá kó rẹ̀ nǹkan tó rẹ̀ nísìn ń yà bí ó ti ọbẹ̀ tó bẹ̀lẹ́ kó bẹ̀lẹ́ ìfò mi tábà fún rọrùn bóyá ẹ̀rí gbé ẹ̀rí yìí kó mi tọ́wá kò rọrùn fún tẹ̀gbìntẹ̀gbìn yẹn náà tó yọ máa kí n lọ lẹ́nu condition dé bá nìyẹn kára mọ́ ká gbogbo àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ a ti sọ̀rọ̀ ń pa gbogbo àwọn eléyìí ní ìjẹjọ́ àwọn àyè tí wọn ò sì fẹ́ ká kírun amẹ́nubà ibi tí wọ́n ń sora tí wọ́n ń sora fún mímọ́ ti sàárè àti ọ̀sọ̀rọ̀ kọ́pọ̀ ní ilé yẹn gan mi dé adáyẹsẹ̀ ẹbẹ̀ ni pé tí wọn bá kírun sókù ó lè dá wa lójú á lè lọ bí sàárè ẹ̀ka lọ kírun sí ilé yẹn ni ká yọ fún mi wọn bá rìn ẹtí alẹ lọ rọọsì tẹgbẹrà mẹ́rin yẹn alẹ rọọsì àbẹ ẹkọ níbi tí wọn gbé ń ṣe kámẹkámẹ kámẹrà yìí àwọn onírun kíákíá wọn ti sáré kì í mọ lọ́wọ́ ìwọ náà dẹsí fẹ gba aládá wọn sáré lọ sí sáré jù ẹ Ọlọ́run àgbà wọn sáré lọ rọọsì ẹ lé lórí ọ níbi tí wọn fi sí yẹn ọmọ kan ti ń tàn jẹ. sọ eléyàn. bákan náà ìkẹta ọ̀nà ní sátúrò làárọ̀ kéèyàn bó òwò bí yẹn bá ti lágbára ẹ sọ fún ọ wípé àwọn ọmọ ọmọ kẹ́ ń tọ̀ tọ̀ sátúrò làárọ̀ bíbó òwò nínú àwọn ajẹ́mu tí bẹ́ẹ̀ ni ìwòkó ti ṣe kí ni ọ ló ti bẹ̀rẹ̀ obìnrin tiẹ̀ àwọn náà máa bo gbogbo ara wọn a lè sọ fún wa bí àwọn ẹni ìṣáájú ti máa ń múra fásọ mẹ́ta wọn wọ wọn máa ń wọ kọ̀míìsì wọn máa ń wọ kọ̀míìsì tó lè pé yóò bo kókósẹ̀ wọn méjèèjì wọ́n dẹ̀ tún máa ń lo ìborí yóò borí wọn àtọrun wọn wọ́n tún máa ń wọ jìlìbáàbù fún òfìsì ìdábọ́ra wọ́n nílé ìlàlàáfíà aládọ́ àwọn ọmọ ọ̀rọ̀ àtọmọ ọmọ ọ̀rọ̀ àti ibùnú sirin àtàwọn míì wọ́n sọ wípé sọ́lẹ̀ lè mọ́ a ìsàlẹ̀ àti ibobìnrin máa ń kírun bí aṣọ mẹ́ta á lo dérè dérè yẹn òun lẹ̀ wù ọ̀dọ̀ tó máa lo fìmáàrù òun ní borí bákan náà ó tún máa lo kíni òjìlì báàbò òun lásọ ọ̀dàbúra sọ ìkẹrin nínú àwọn májèmú tí wọn fi lálàáfíà ọ̀rẹ́ ni sìkìbánu ní kíbla máa lọ kọ́dọ̀rọ̀ kéèyàn lágbára yẹn ni pé bí ò bá rẹ̀ yẹn eléyìí náà wọ́n tún dá dọ́jà alẹ́ lórí ẹ̀ jẹ́mi yẹn fàáyín náà wọ́n tún wà lù láàárọ̀ àwọn ọ̀dà kan ọ̀dà yẹn lọ́dẹ̀ lá. si ibẹ̀ yẹn lèyẹn ti máa máa lo aya ni tí ẹ bá ti fi yẹn wà lórí o lórí nǹkan ẹ̀rù tí yẹn fẹ́ ṣe nẹ́fìlà àlà àyà yẹn gbà yẹn ìfàyẹn náà máa tún wá lórí kankan náà wájú kò la ẹ̀rí àbíyìn òde lágbára èèyàn lágbára àyíbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kíbla ṣe kí ni ó pamọ́ sí yẹn èèyàn ọmọ ìyẹn gbìyànjú ìyẹn wà lọ kí ti fi tí ì àbí ńgbà tí lágbára àtẹ̀yẹ fẹ́ kí mo níbi orí nǹkan ẹ̀kún tá a wí yẹn ṣùgbọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ try èmi dé kíbla táwọn sàbẹ̀ bá ti ṣe àgbọ̀dọ̀ tún ṣe ọba àbá gbé kíbla padà wá sí kọ́ má fọ̀jú dà á máa kí n bẹ̀ eléyìí lọ́rọ̀ táwọn afá sọ wọ́n sá táwọn sàbẹ̀ bá ti kọ́ ẹ̀rí gbọ́ mi àgbọ̀dọ̀ yíyẹn kó agbé kíbla padà sí báyìí kọ́ má rẹ̀ á fi léyìn ẹlẹ́bẹ̀ẹ́ sọ̀tún mọ́ pé àwọn akẹ́wà à bí èèyàn rí kéèyàn dojú kọ àbáwá máa fi làákàyè sọ̀rọ̀ fáwọn èèyàn níbo ni wọ́n wà ńgbà wọn fi ń kọ ẹ o sì lọ́wọ́ bá wọn wò káàkiri wàá dà sírọ́ọ̀pù tá a dà ságídí wọ́n á gbé ọba kọjú dá kíbla èèyàn onídìí láti lọ wé sírun rẹ̀ kéèyàn lọ síbi tó ṣe kí ni o tó kọjú dá kíbla ẹ̀rẹ̀ àní sọ̀tẹ́lá ńbọ ló ń kọjú dà tẹ́lẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ tó lọ́mọ́kùtì kó tó di pàṣẹ ọlọ́run ọba wáyé pé kọ́ kọjú dá kíni o ṣakọrọ masjidil haram ilé ọlọ́wọ́n bá bẹ̀ wọ̀ lórí kẹsàn án níbi dé yìí ó ibi tó yẹ wọ́n padà ní o wọ́n pè bẹ̀ ní sọlá masjidu zọlẹ́kìbìlà tẹ́yì oníkìbìlà méjì ẹgbẹ́ wọn la rí kẹ́ ní àwọn sàbí tó kọjá àwọn ń kírun bẹ́ẹ̀ wọ́n bá ní páyà ti sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ìfẹ́ mú nù ṣe kíni ọlọ́run ọba náà gbẹ̀sìn lọ́wọ́ wa kí ni wọ́n á dá aṣọ́rọ̀fù kó dá aṣágídí ìlẹ́yìn ẹ̀ léwu àtúwádé bẹ́ẹ̀ ìkarùn-ún máa jẹ̀mú tí wọ́n fi lálàáfíà wọn náà ní àníyàn àníyàn pé pé mọ̀hálù àlùkọ́lù ibi táníyàn máa ń gbé náà ní kíni o òun lẹ̀mí tí yẹn bá wí lẹ́nu ó ti dídí àwọn yẹn lọ́wọ́ nìyẹn pẹ̀lú kí wọ́n máa sọ tù sọ láta tí wọ́n fi dé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn fóònù bíi ìrún láyé lóde lónìí àwọn adigunlẹ̀ tó kírun nígbà tí wàá máa níyẹn ti ń dà kọ́ ẹ̀rí hmm. ẹ̀wà rí lórí ọ̀rọ̀ àníyàn yìí àwọn kẹ̀kẹ́ bá tó wá jẹ jáde ń bẹ̀ sọ lágbára o mọ́sálà àkọ́kọ́ tá àkọ́kọ́ yẹ o òun ni mọ́sálà títí ń jà níyàn nígbà tá a bá ń kírun lọ́wọ́ oríṣi àwòrán lọ́wọ́ kí yẹn ṣe ń jà níyẹn látọ̀rìn yẹn lọ sí nẹ́fílà lásán àwọn àǹfààní ọ̀sẹ̀ bọ́ ẹni tí ń ká yìí la lóhùn nìkan wọ́n wá ráwọn èèyàn tí wọ́n jẹ́ jàmáà tí wọ́n ti dé. wọ́n wá yí ọ̀rẹ́ yẹn rẹ̀ yẹn kó sí kíní o iná fílà wọ́n wá sí jẹ̀mẹ́ pẹ̀lú wọn.

ọwọ́ ara ẹni fi yín màá sí ìka yìí là ọwọ́ ni wà yí o mo ti ṣe ń jẹ ẹ̀sá yìí là báyìí nítorí ń kírun lọ́wọ́ yẹn eléyìí ọ̀hún àti sẹ́ni méjì àbí ìkẹta òun náà ní kéèyàn gbé lọ kéèyàn àníyàn náà fi láàlè yẹn dá àkọ́sọ́ ọ̀dọ́rin yẹn òun náà mú bíi tàwọn síwájú náà fi láàdọ́rin yẹn mọ́ yẹn lọ́wọ́ ibi ti ń kírun lọ́wọ́ ìkẹrin láti bíi náà fi láà nẹ́fìlà tá a ti sàdáyẹn sẹ̀ pé nẹ́fìlà báyìí ni mò ń yàn lọ́wọ́ o ọwọ́ àgbè lọ síbi nẹ́fìlà lásán tí ì sàdáyẹn tí ò sàdáyẹn sẹ̀ ń bẹ́ wọn láwọn eléyẹn ó lálàáfíà dáadáa ó sì ṣẹ̀tọ́ nítorí bá nìyẹn nẹ́fìlà náà méjèèjì yàtọ̀ ń bẹ́ wọn lápẹ̀rẹ̀ eléyẹn wọn ní pé ìyẹn dà níyẹn láti yẹn nẹ́fìlà ara ká mẹ́rin ṣáájú àyílà ọwọ́ ara àwọn jàmá ọwọ́ àṣẹ́ǹjì rákà mẹ́rin yẹn sí méjì lè ìdíránkì lè jàmá ó fi lè bá jàmá mẹ́rin ló ti gbé àníyàn rẹ̀ wípé òun fẹ́ ṣe kí o òun fẹ́ yàn ṣáájú jẹ̀mẹ́ bá ti péjọ ìtumọ̀ rẹ̀ pé báyà wọn ti fẹ́ gbé òun wọ́n di méjì gbogbo eléyìí mọ̀ ìkarùn láti di nẹ́fílà tàbí sàdáyẹsẹ̀ rẹ̀ pé nẹ́fílà báyìí lọ sí di nẹ́fìlà báyìí mi wọn lé léyìí ọ̀sẹ̀ tán bí ẹni tó dà níyẹn yìí kó ń fẹ́ kí tẹ̀híyà tó ní mọ́sí wọ́n fẹ́ kí mọ́sálásí ọwọ́ ayé ipò níbi tó ti ń kírun lọ́wọ́ gbogbo àwọn eléyìí yẹn ń kírun lọ́wọ́ ni o níbi tó ti ń kírun lọ́wọ́ kọ́ wá tí ń jẹ pé tẹ̀híyà tó mọ́sí di mi ó ti di súnẹ́tìlì fájìrì báyìí ẹ ti mọ súnẹ́tìlì fájìrì òun náà ní rákàtà lẹ̀ ẹ̀ ó lọrẹ ju ayélujára àti ohun tó wà nù ẹ lọ eléyìí òun ọmú ìkẹfà òun náà ní kí láti bí nẹfìlà lásán lọ sí bí nẹfìlà àdáyẹnsẹ èyí náà ò tún mu ìkeje láti bí àníyàn yẹn jẹ lèmọmù kó di màmú eléyìí sẹtọ lèmọmù ní tẹ́lẹ̀ àníyàn pé lèmọmù ní mí ní tẹ́lẹ̀ níbi wọn ti ń kírun lọ́wọ́ náà ló ti gbogbo eléyìí yẹn ń kírun lọ́wọ́ là ń sọ̀rọ̀ rẹ̀ o. níbi wọ́n ti ń kírun lọ́wọ́ náà ló tún di màmúmù padà eléyìí ẹsẹ̀ sọ pẹ̀lú hadith ya wa Aisha radiyallahu ta'ala anha níbi ìtẹ̀ Abubakar ní tó ti ń kírun fáwọn yẹn lọ́wọ́ ìgbà tó ti ti ọlọ́run ọba wọlé Abubakar gbọ́hùn ti ọlọ́run wọ́n ti fura bó ti bọ́ sẹ́yìn nìyẹn ń dẹ nílé mọ́mù tẹ́lẹ̀ anẹ́bí ṣe ìṣára fún pé máa bárun lọ Abubakar ògbà má ayé rẹ̀ ní ọbọ̀ síwájú bàbá tí ìbá dó sí ọwọ́ àlàáfíà ọba Aisha olùjíṣẹ́ ọba wa ń kírun fáwọn èèyàn níjòkó Abakiri wà nídò Abakiri dẹ́n ṣe kíni o ó ń kọ́ ṣe ó ọlọ́run àwọn èèyàn wà ń kọ́ tani o dí pé lèmọ́mù ni tẹ́lẹ̀ àníyàn lèmọ́mù ìkẹjọ ọ̀hún náà ni pé èèyàn ń kírun lẹ́yìn lèmọ́mù kan lèmọ́mù ni ọba kí mọ́ lèmọ́mù mi bá tún bọ́ bẹ́ẹ̀ eléyìí ṣẹ̀tọ̀ pẹ̀lú hadith ìyàwó àyíṣà tàbí wájú yẹn náà ẹ̀rí pé ìrún bọ́yá ilé àwọn kí ni àbálànsá ìmọ̀mù mélòó ló kí fún ọ lọ́jọ́ yẹn ìmọ̀mù méjì lọ́jọ́ yẹn kì yẹn nìkan ìṣẹ̀lẹ̀ tí afáwọn ọmọ òun Khattab radiyallahu ta'ala nígbà tí àbò lọ́wọ́ Eh, alimajosi tọ́lọ̀ yìí wọ́n ní kíni ìdáláhùn méjì níbi tó ti ń kásù bá lọ́wọ́ ẹ̀rí gbọ́n ló ń kásù bá lọ́wọ́ fún wọn tẹ́lẹ̀ tẹ́jẹ́ bẹ̀rẹ̀ sí ní dà kò dẹ̀ dúró mẹ́yẹn yá kókè ó díẹ̀ mẹ́ wọ́n ní pé nǹkan tó bá jábọ́ sí yẹn tó jẹ́ gbìn kò lè bàrún jẹ́ bí tó ń kírun lọ́wọ́ ló ti bọ́lẹ̀ torí àdámù lẹ́sàn mìíràn nẹjásá mìíràn nẹjásá ẹ̀gbìn lẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn dẹ̀ sì ń jáde sí àfáwọn ọmọ ọ̀rọ̀ ń jáde sí lára ẹ̀ wọ́n tó padà ṣe ìṣára nígbà tí kí níyàn fẹ́ mú mọ́ mú ṣubú ẹlòmíì bọ́ bẹ́ẹ̀ àfáwọn abdulrahman bin auf àjàlá ọ̀tàlánì òun bọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ parí irun fún ọ lè mọ́mù mélòó ló jẹ́ tó kírun fún ọjọ́ ní méjì nìyẹn ẹyọ kan náà wọ́n dẹ̀ ń ilé yẹn kò sí láì fi mẹ́ ẹ̀rí ìyẹn tó jẹ́ máa mú àtòlẹ́yìn lè ni kó wá padà di lè yìí náà ṣẹ̀tọ́ dáadáa lápẹẹrẹ nísìn tó bá ṣẹlẹ̀ sílẹ̀ mọ́mú àròjàre kan ọba pé yẹn kan kí ọya bọ́ bẹ́ẹ̀ sílẹ̀ sílẹ̀ ẹni tó wáyé tó lẹ́yìn lè mọ́mú tẹ́lẹ̀ mú yẹn padà di kíni o padà di lè mọ́mú ikẹ́ wa ìyẹn ń dàrún kí tẹ́lẹ̀ kọ́ wá di lè mọ́mú lójijì yìí náà ṣẹ̀ tán wọ́n dàrún tiẹ̀ kí ni bẹ́ẹ̀ nìkan ti wọlé lọ́ba kí wọn lọ́ba tó sẹ́gbẹ̀ rẹ̀ tí wàhálà ń bẹ ẹ̀rí pẹ̀lú hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní mo sùn lọ́dọ̀ àbúrò ìyá mi ìyẹn Maimuna olójijì ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní kírun lóru ọ̀tún tó sẹ́lẹ̀ máa wò ànábì dẹ́n da kí tẹ́lẹ̀ mo ti lọ dúró sẹ́gbẹ́ nìyẹn àníyàn wò lànà gbígbé àníyàn mò ń dárun lẹ́sẹ̀kẹsẹ̀ òdìlé mọ́mú pẹ̀lú bá fa Abdullahi náà bá ti lọ sí kíni o mo ti lọ dúró sẹ́gbẹ́ rẹ̀ ó ní wọ́n á dúró sọ́wọ́ òsì yẹn alánàbí wa fa irun mi ó fi hàn pé irun tí wọ́n máa ń pọ̀ gẹ́ nìyẹn ọlọ́fà òun lórí báyìí fà wọn lórí tí wọn bá lọ fààyàn ọrùn rẹ lọlọ fún o ọrọ bọ ẹhẹ àwọn ní orí torí wọn máa ń pọ̀ dáadáa ó bù lórí wọn ni dúró rẹ bí tó lẹ́gbẹ̀ẹ́ lè ẹyọ kan ìwọ àti lè yín ẹgbẹ́ ibo lọ máa dúró sí ẹgbẹ́ ọ̀tún ló dúró sí ìkọkànlá eré ìlàlá àti àdàdà ní yẹn lọlọ ọ̀nkọ́rin yẹn lọ ẹnì kẹ́dẹ̀ dé ọ̀fẹ́ jọ yẹn kọjọ yẹn àbí nẹ́fílà dẹ̀ni gbogbo ẹ lọ. ìkọkànlá òun lẹ́nu pé yẹn jẹ́ lè mọ́ ọmọ fẹ́ di adáàrún kí wọ́n lè lè yọ wàá ṣẹ̀tọ́ o. lè mọ́ mùmí tẹ́lẹ̀ o tún wá fẹ́ padà di adáàrún kí kò ṣẹ̀tọ́ àti sáròjàre kan bá ṣẹlẹ̀ tẹni tọ́jẹ́ máa mú mú ló kọ́ wá padà wá pa lè mọ́mù rẹ̀ sí nígbà yẹn lọ́sẹ̀ ẹnì yẹn ti dà ní ẹ̀ pé lè mọ́mù ni mí ọba padà sọ́dọ̀ òun nìkan ṣé wàá rí i pé wọ́n gbèrò ká padà sí kíni ó ṣẹlẹ̀ nígbà yẹn ló mu. Ah, <clears throat> ìkejìlá tọ́kẹ́yìn lábẹ́ ọ̀rọ̀ wípé ká ti ń jẹ àníyàn nígbà tá à ń kírun lọ́wọ́ ní gbogbo ọ̀rọ̀ méjìlá tá à ń sọ à ń kin lọ́wọ́. èyàn jẹ́ máa mú mùtẹ́lẹ̀ wọ́n kírun lẹ́yìn lè mọ́ mùtẹ́lẹ̀ tọ́wọ́ padà di adárùn kín àwọn kan sọ pé sẹ̀tọ́ tíyẹn bá ní àròjàre tíṣẹ́rí àgbà wọlé bíi kí irun gùn jù ó gùn jù tó yẹ pé ẹni tó tò sẹ́yìn lè mọ́mù báyìí ẹ̀mí rẹ̀ fẹ́ pin ojú rẹ̀ fẹ́ wọ́n fẹ́ máa fẹ́ máa pòórì fẹ́ máa pòórì ó sì kò kò kò sì fẹ́ wàhálà wọ́n ní nǹkan tí wọ́n fi sẹ́rí rẹ̀ òun náà ní ta arákùnrin tó kírun lẹ́yìn àfáwà màázu àfáwà màázu bá bẹ̀rẹ̀ kí wàhálà yìí àfáwà màázu fáagùn gan ọ̀lágbára káì ọkùnrin yẹn ṣe lọ bẹ̀rẹ̀ sí dárun rẹ̀ kí nìyẹn ọba padà lọ fi ẹjọ́ ẹjọ́ àfáà máa zọ ọ lọ sọ fáànẹ́sì àtàláfẹ́ sọ àfáà yìí ẹ̀rẹ́ wọn láti ẹ̀sùn sẹ́lá kọ̀dẹ̀ pa aláṣẹ kó ti kíni o ó tún rẹ̀ kí àdìsí wà nù bùkọ́ ọ̀dà tó ń sílẹ̀ mọ́ àdìsí wà nù àtúnwá débẹ̀. àwọn kan sọ pé ẹni ọba ń ṣe wàhálà tí wọ́n bá gbé sọrí nìyẹn wọn wá rí nǹkan sọ wọn ò rórin mí ìkọjẹ léyìí lọ gbogbo àwọn ibi bẹ́ẹ̀ tẹ́ ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ yìí òun náà ní yàtọ̀ àníyàn lè mo ti máa kí ni wàhálà kò sí wàhálà ń bẹ pàtàkì kan nípa wípé ó bófin mu kí káníyàn ẹ lè mọ́mú o ó ṣe déédéé màmúùmù ọba àjọra yẹn ọba àjẹsúnà ìkẹ́ńtọ́ fẹ́ tò lẹ́yìn lè mọ́mú kò sí àfẹnu lọ́dọ̀ wọn nípa ife ń tọ́ fẹ́ kírun pẹ̀lú lè mọ́mú yẹn káníyàn ṣe déédéé ọjọ́ra yẹn ni ọ ṣùgbọ́n wọ́n bá bẹ àwọn àfáwà tó wá bẹ̀rẹ̀ ẹ̀fìláàfù àwọn ní mímọ́ lórí wípé tó bá lọ ṣẹlẹ̀ pé àníyàn lè mọ́mú wa lọ yàtọ̀ sí àníyàn máa mú mú wa nǹkọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tàkọ́kọ́ darí ẹ̀ ni pé tó bá papọ̀ ẹnu àwọn àfáà kò sí pé kò burú kọ́ papọ̀ ní asúlùm tó tọ́ ṣùgbọ́n tó bá wá ya pánkọ́ ṣé kò tọ̀ lẹ́nu àwọn àfáà ni. èyí tó lálàáfíà ń ni pé àdámájẹ̀mú pé tẹ́tẹ́ àníyàn màmúmu gbọ́dọ̀ ṣe déédéé ti lè mọ́mú. wọ́n lẹ́rìí rẹ̀ dẹ̀ ní ọlọ́run ní ìdámọ̀lẹ̀ àmọ́lú ènìyàn gbogbo gbogbo wà pẹ̀lú kíni o pẹ̀lú àníyàn. wọ́n lè tí ọmọ wa ń bẹ̀ ní pé ìfúnná hàzì tí gbogbo ìyẹn kọ̀ọ̀kẹ́ pátá ní ọgbà ẹ̀sìn àníyàn rẹ̀. yóò bá yíwa ẹgbẹ́ lè wọ́n mú lánìyàn ẹ̀ tiẹ̀ màmú òun náà ṣe kí ni o hadith yẹn ti jẹ́ òye àníyàn nìkan kí n ò sì rọ̀ mọ́tẹ́ nìkan. ẹ wá rí ohun tó dàrú mọ́ wọn lọ́wọ́ láti sọ wípé kì í ṣe pé lábáwá kéèyàn gbédè lábáwá kò kí ń ṣe gáyà kéèyàn mọ lábáwá wà sí ìlànà kéèyàn fi débi gáyà gáyà òun náà ní bó láti dẹni ọlọ́run bóò láti sin lọ́hùn ìsin lọ́hùn gẹ́gẹ́ ní gọ́ọ̀yà tọ́lọ́hùn ti torí ẹ̀dá wa ọlọ́hùn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́hùn ni mi ìdálójọ náà ti yàn lásán àfi nítorí kọ́ lè ṣe kí ni ọ ọ lè sìn mí ọlọ́hùn ni mi ìfẹ́ jíjẹ lọ́dọ̀ wọn mi ìfẹ́ kí wọ́n pèsè fún mi ọlọ́hùn gẹ́gẹ́ ni razzaqu dhul quwwatil matin èdè kì í ṣe gáyà ṣùgbọ́n àtẹ̀gùn láti rọ́dọ̀ ọlọ́hùn ọba dé ni. tó wa wáyé pé ya ni àti láwọn tó gbọ́ lábá tí wọ́n padà tún ṣòfò wọ́n gbọ ọjà àwọn ẹni tí wọ́n lé láwọn ń tí á di ní gbogbo nǹkan lọdọ. Abu Jahal ọgbọ́lábá tún ni tí ó gba tí ó gba fáńkọ́ bó sórí burúkú orí burúkú rẹ̀ ó a máa Abu Talib òun tẹ̀ tó á ṣe dáadáa ọ àwa ànábì ó kó ànábì mọ́ra òjì kọ́wọ́ ìnira ọkàn ọ̀dọ̀ àwọn èèyàn tó fẹ́ ṣùgbọ́n kò gba ohun tánàbì mú wa ẹ̀rọ àwọn tó ọlọ́run fi wá ń sọ tí ṣe tòun ni ibi tí wọn bá fi sínú náà ọba da rárá kò jẹ́ da rárá ṣùgbọ́n wa tòun wà lókè bí ìsàlẹ̀ àbáàrin wọn ọba gbé tí wọn gbọ́ lábá ni lẹ́yìn náà ni pé kìí sí léyìn ẹnìkan ẹ wo àníṣe sáláwọ́ ní afáwọn àwọn ọdún jábà lọ sílẹ̀ yamani wọ́n ní kọ́ lọ́ọ́ bá wọn wo àwọn kìtàbù kí ni túmọ̀ ahlẹ̀ kìtàbù ni àwọn tó mọ kódà àwọn wọn nígbà tá a fi lọ sájò wàláyé àárí sọfúnẹlẹ ajáyè aláwọn èèmọ gan bàbá débi wípé ẹ rí ẹni tó fi pé tọ́ bá yanu báyìí kuran yóò máa kọ́ ọ́ dálẹ̀ láàyè sọ́ọ̀lì náà àwọn Somalia tájọ jẹ́ student kò ní kí tún pẹ̀ sìgá sí lóhùn ní sìgá ní ọmọ arúgbó là fún un tọ́ba ti di bí aago mẹ́fà báyìí kàláàsì wọ́n lọ sọ yẹn ni wọ́n lọ sèṣin mẹ́ta nìyẹn kí ni wọ́n fẹ́ sọ ń pẹ́ léyìn ìní àtọ̀kẹ́ wọn ṣe kọ́ńsílà nígbà tá a ti lọ ta lọ síwájú halifa ní àyà ìwà láyà ni wọ́n fi ṣe kàfílà kùránì sì tẹ́lẹ̀ lu bíi kí ti jẹ́ ẹni kùránì mọ́ fi sọ́lá kùránì bẹ́ẹ̀ ekirun kí ló dé ó ní bẹ́ẹ̀ ni nítorí ẹni tí ò bá ka kùránì lọ́dọ̀ àwọn ọlọ́jà mẹ́rin yẹn tí ọba akuran so òkè yìí akuran sórí ni ó fi ṣàlàyé pé àwọn kẹ́kọ̀ọ́ gíga lọ́rẹ́ ẹ̀ sọ́npa ilé yẹn bẹ̀tẹ̀ ojú dúdú lè ẹlòmíì ni kèé sáyà ní ká oúnjẹ ń sọ bá bá ti à lórí bó ti kí kúránì ní mọ́lẹ̀ ni. nígbà tí wọ́n ní òkè ń kọ́. àwọn eléyìí tí wọ́n á fẹ́ máa fọ́nù yìí ní ìsìn tí wọ́n sọ pé àwọn gbọ́ tí wọ́n há Quran ìbí wọ́n máa mú eh, ẹyin orí eh, orí ti ìsálú wọ́n so pọ̀ mọ́tẹ́kùn lẹ́nu wọ́n máa gbé sẹ́mi bàtírù ni wọ́n ní kàbírù kìnnìkẹ àlímù ìbí wọ́n máa wí nìyí àwọn ọmọ tá a wí tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe Quran competition tó máa ń fihàn wọ́n ṣe mọ̀rọ́jà abadan ẹ̀ afẹ́ lọ sí competition ẹ̀ ọ̀fẹ́ tọ̀ owó ẹ̀ sọ́dọ̀ àti kó wọn fi má gbàgbé kíní. tí wọ́n bá dán báyìí àwọn oṣù wọn ò gbé fọ́ọ̀sì ni láàyè sọ́lú láà wọn ò ní o lọ sí kìnnì ló ti pé ó rọrùn dáadáa kárí ti sọ wa níra ni o mùnẹ́ẹ̀tìkùn àlè mọ́lẹ́sàdì nínú àdéhùn tá a ti gbẹ̀yìn ayé ọ̀kẹ́ nú ẹ̀ nìyẹn kò dúró déédéé nú ṣùgbọ́n ìmọ̀ ìmọ̀ lórí ahọ́n ọ̀sẹ̀ ìdàgbẹ̀já lọ kẹ́kọ̀ọ́ ká lọ kéwú wọ́n máa forí wa gba pààrọ̀ wọ́n máa lu wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọ̀rọ̀ sọkúsọ lásìkò tó yẹ kí yẹn gba aládánù rọmọdán máa máa sọsọkúsọ ọ̀rọ̀ játijàti tí ń bọ́ wàsílà ni tí yóò sọ̀rọ̀ dọ̀ lọ́wọ́ ọba dé kí ni wọ́n pè ń wàsílà atẹ́gùn òun ni ẹ̀rí pa sọ̀rọ̀ àwọn alẹ́ olùkìtàbí yẹn tọ́lọ́run rẹ̀ máa gùn ìjọ alẹ́ olùkìtàbí tí wọ́n ní pé wọ́n mọ tíra wọ́n mọ tìfún tẹ̀bẹ̀ ṣùgbọ́n wọn mọ tàwọn tó pọ̀ síbi. ẹni pé lẹ́yìn ẹ̀pọ̀ ẹ̀kọ́ jọ wájú la fi ń bẹ lọ́hùn pé ọlọ́run ọba àlejò lákọ́ bá lè fún wọn ní ìdáyà nínú bídíà tí wọ́n ọlọ́run ti fún wọn lè túbá wọ́n sì lè ṣe súnà ọlọ́run kó jẹ́ ká túbọ̀ tẹ̀ tiwa ní ọ̀dà ẹ wàá tó àdìsí tó dàlú tó dàrú mọ́ wọn lójú òun ni àdìsí ìnáwó ọjọ́ ìlà ìmáàmù lè yọ ọ̀tẹ́ mari fana tẹ̀sítẹ́lì fún wàhálẹ̀ àdìsí tó yí wọn lọ́wọ́ nìyẹn wípé wọ́n gbélé mọ́mú lẹ̀ láti lè fi ṣe kí náà láti fi ṣe àwòkọ́ṣe torí bẹ́ẹ̀ má yà pàṣẹ o làwa fi sọ yìí pé àwa o nahnu ala alkitabi wa sunna wa ala. fahmi salafi hadil umma lórí tírà ọlọ́run àti sunan sọ̀tẹ́lá òun là wà lórí ẹ̀ àti lórí àgbọ́yé àwọn ẹni kíni o àwọn ẹni ìṣáájú ẹni ọba wa àgùwà máàna kódà ká tiẹ̀ má rojú tu ẹ kódà kó má dé wa yìí ẹlú ń ń ń àti má wà àǹtà máàna kábàárì ọ àbí ta ló mọ sí àlùbá nínú wa àbí sí bàbá àti yín ni àbúsùfìyàn gbangba tọrọ wọn papọ̀ mọ́ ohun tá a gbé dání ńkọ́ òní dàbí ẹni pa nípàdé kan tá a máa ń lọ sí ìmọ̀lú wọn ìmọ̀ bí wọ́n ń gbé ìmọ̀ ọmọ wọn mọ̀ kankan ṣùgbọ́n ìmọ̀ kan mọ̀ kan ó ń da àwọn láàmú àìmọ̀ kan ní àti jahala mọ́níhàjú máa ń wà adẹ́yẹn ni tawhid àti sunnah ní máa ń sèyàn lọ́kàn yóò máa wá jọ lójú wọn pé ẹlẹgbẹ́ ni wọ́n wọ́n máa ní ẹlẹgbẹ́ ni wọ́n <laughs> nítorí pé kékeré wọn jọ sí i wọ́n dá níìsín àwọn jẹ̀mẹ́ nǹkan bẹ tí wọ́n gbajúmọ̀ láwọn ọ̀lú yìí tí wọ́n máa ń fa sòkòtò ókè tó gbẹ ní sòkòtò ẹ bá ti fà ókè kí ni wọ́n máa ń pè èdè kọ jẹ̀mẹ́ ni wọ́n ó pè ó lè papọ̀ ní. ibi tó ti ṣe déédéé nìyẹn tí nẹ ti wọ̀ àbí ń bẹ́ẹ̀ ni. níbẹ̀ ni ó di eke yìí tó bá ti papọ̀ àjọ sí èyí tí ọba rẹ bí tí ọba papọ̀ a ti wá àti fúnra wa kì í ṣe gbàrò o a ti wá àti fúnra a ti nà sí hà fúnra wa àdìsí tó yí wọn lọ́wọ́ wọn ni pé wọ́n gbé mọ́mú kalẹ̀ èèyàn ọ̀sán mẹ́rin káfíńsà wò fọlá dàtẹ́lẹ̀ fún alẹ́ ẹ má yà pàṣẹ wọ́n ní túmọ̀ àdìsí yìí tí ò yé wọn láti sọ pé àwọn ò ní máa jáde bí mọ̀ká wá súnà mi tí ó tu àbí kí làwọn àfẹ́sì sọ ń pa rẹ̀. wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé fíl àfàálì dọ̀hìrọ̀ àwọn iṣẹ́ tó hẹ̀ tá a ti lè mọ́ mú un ṣe òun ni wọ́n ní ká má yà pàṣẹ inú ìníwádìí àtúgbọ́ ìpè ládìsí mi tójúṣe ọlọ́run bá fi kọ́ mùsí òsọ láti ní ìrúnjọ yẹn ọ̀nà ìwà ìdàrọ́ ka fárúkà rún tí lè mọ́ ń bá ṣe kí ni tó bá rùkú ẹ̀yin náà rùkú ẹ gbọ́dọ̀ ya pa ní túmọ̀ rẹ̀ ìwà ìdàrọ́ fà tó bá gbórí rùkú fárúkà ẹ̀yin náà ṣe ọ̀yìndà sájàdà tó bá forí kanlẹ̀ fásitì ẹ̀yin náà ṣe kí ni ẹ forí kanlẹ̀ ọ̀yìndà sọ́lẹ̀ jáìlìsàn tó bá kírun níjòkó ọ̀sánlójó lóòsà ẹ̀yin náà kí ni kí ni o níjòkó ajimáyìn lápapọ̀ oníṣèfẹ́ lọ́wọ́ àníyàn ẹ̀rí yóò máa tọ́ka lórí pé ẹnu àwọn olùmọ́kò tí wọ́n já àwọn àfáà tó ṣe pé bọ́yá èdè lásán wọ́n ń sọ tí wọ́n gbẹ́sìn yìí ẹnu wọn kò lórí wípé ẹni tí ń ṣe nẹ́fìlà ó lè ó lè kọ́ṣe ọlọ́rìn bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́rìn yẹn náà lè kọ́ṣe ẹni tí ń ṣe nẹ́fìlà àníyàn wò dẹ̀ papọ̀. a máa wá rí àlàyé rẹ̀ ń bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a fẹ́ mọ ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni pé ẹni tí ń ṣe nẹ́fílà ó kírun lẹ́yìn ọlọ́run ẹ̀yàn ó ṣẹ̀fẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn àfa mìnàlẹ̀ àìmọ̀tìlẹ̀ àbá. èmi ò wá mọ̀ lè mọ́mù táwọn ń bẹ lábẹ́ rẹ̀ báyìí kò yé mi mọ́ o ó ti dàrú báyìí o àwọn lè mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin mọ̀lìkíyà wọ́n ti lè ní mọ̀lìkíyà làwọn ṣùgbọ́n wá yà mí lẹ́nu o mìnàlẹ̀ àìmọ̀tìlẹ̀ àbá ọ̀rẹ́ ẹni tí bá ń ṣe irun onínẹ́fílà lẹ́yìn ẹni tí ń ṣe kíni o ń kọrin yẹn. kíni hadith àtọkọ́kọ́ tí wọ́n kọ́ mú àwọn hadith àti sọ tẹ́lẹ̀ hadith àfàwọ̀ àbizar tánàbí sọ fún pé bóòlù ọ̀rọ̀ rẹ ti máa máa rí tó bá padà ní àwọn aláṣẹ tí wọ́n ń jayé fàmílétè ń tutọ́ tí wọ́n kírun sásìkò ẹ̀ bóòlù ti máa ṣe ó lóun sọ pé ti ọlọ́run pa mí láṣẹ kí lọ́fẹ́ ní kí n ṣe anábìnrin tó ìwọ máa kírun sásìkò rẹ̀ ń tiẹ̀ tọba gbọ́n bá wọn tí wọ́n ń kírun wọn tó sì lè fàyà fún ọ tó ọba ti kí n pẹ̀lú wọn fa iná ẹlẹ́ka nẹ́fìlà fún màmá jẹ́ nẹ́fìlà fún wọ sani ẹ̀ yàtọ̀ àbí ọ̀ yàtọ̀ kí ni àníyàn ti àfàwọ̀ àbùdárì báyìí ẹ dáhùn nẹ́fìlà àwọn sọ òun ní nǹkan àdéhùn kejì. ẹsẹ̀ ìjà fún òun lẹ̀ ká má dára láàmú ẹjá bọ́ síbi ọ̀rọ̀ kejì òun náà ni irun ọlọ́rọ̀ ẹ̀yẹn lẹ́yìn onínẹ́fílà òun náà má sì ṣẹ̀tọ̀ pẹ̀lú hadith afáwà jábìn abdullah wọ́n ní afáwà ma'azu bùnú jabal nígbà àwọn òsì dá sáà bímọ ẹ̀yẹ tó lè jọ wá lójú náà bàbá dáfà abdullahi ibùnú ọ̀sùn òdì wọ́n ní kí lọ́ọ́ fẹ́ fi yọ pé sáà bí lẹ́nu yẹn ìyẹn mélòó ní jẹ́ abdullahi ibùnú ọ̀sùn ìyẹn mélòó ló ń jẹ́ bẹ́ẹ̀ tí yẹn bá lọ kọ́ ẹ̀kọ́ nípa àwọn rìjáàlì àbáwọn sọ̀bàkọ́t ìyẹn mélòó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń jẹ́ nínú mọ̀sánwódì òun tún ní ọ̀nkúbà àbí kílẹ̀ ọ̀nkúbà wọ́n lè dá akọ́ sí ẹ̀sìn kan wọ́n dá akọ́ ọ̀nkúbà tí wọ́n bá tún ti fẹ́ wí mi wọ́n sọ pé ọ̀nkúbà bẹ́ẹ̀ ni mọ̀sánwódì tàbí wọ́n ní àtúnláì bẹ́ẹ̀ ni mọ̀sánwódì ìyẹn mélòó wá ń jẹ́ bẹ́ẹ̀ Iman nkírun pẹ̀lú ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam al akírun ìṣá kẹ́yìn pẹ̀lú ń ṣe ọlọ́run àwa padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ yóò wà á tún òrùn yẹn sọ́lá irú òrùn yẹn gẹ́gẹ́ á tún lọ kí n fáwọn ará alẹ́ ẹ̀ ẹ dákun <laughs> èyí tí màá dùn kí fáwọn ará alẹ́ hadith dawawi ó wà ní bukhari o hadith tí ó sì lálàáfíà jù lẹ́yìn al-Qur'an kí ni o sahih bukhari ló wà ní gbogbo rọ́pùmù rẹ̀ òun náà ni ọgọ́rùn-ún méje àti mọ́kànlá seven eleven nọ́mbà yẹn láti bá dé sí i hadith dawawi wà ní muslimu nọ́mbà rẹ̀ ẹ bá ní ọgọ́rùn mẹ́rin àti márùn lé ní ọgọ́ta àfi ká pè ní márùn dín ní àádọ́rin four sixty five èmi dé gbólóhùn èyí tá a fi sọ̀rọ̀ yìí gbólóhùn Imam Muslim kẹsẹ̀ bá ń kọ́ wọn kéwòn ṣùgbọ́n ìṣára ni àti ẹ̀ tó bẹ́ẹ̀ ọlọ́mọ kéwòn là wá so eléyìn bẹ́ẹ̀ ah, bákan náà ìkẹta. òun ni irun ọlọ́run ẹ̀yàn lẹ́yìn ẹni tí ń tún kí ẹ̀yàn mi. ìyẹn ló wá ní ṣùgbọ́n tó lọ yẹn lórí abẹ́ hadith àfàwà bin jabal ti wá ṣe lé pé wàhálà pẹ̀lú báyìí o fọyín ó sẹ̀tọ́ fẹ́ nìyún tó bá báwọn jàmá tó ń kírun asámú lọ́wọ́ wọn lam yakun sọ́lálẹ̀ àìṣáà tí wọn dẹ̀ tí kí n ṣáàyè tẹ́lẹ̀ àníyé dìkúlá máàhùn bì ní yẹtí àìṣá kó wọlé pẹ̀lú wọn pẹ̀lú kíni o àní àìṣá fàyidà sálámà imam min rak'atayn kí lè wọ́n bá a ṣe kíni tó bá sálámà bí rákà méjì ẹ̀ mọ̀ pé méjì méjì ní kí fàtẹ́mọ sọlẹ́tà hùmùn fárídẹ̀n á parí irun rẹ̀ lóhùn nìkan. àwòkọ́ ọmọ lódì kejì ó dẹ̀ lè nàró lè bá a ké sọlẹ́tì yìí fún àtẹ́kùnbọ̀ ọrùn tiẹ̀. fàyídà kọ́ọ̀mọ̀ ìmọ̀ tí lè mọ́ ń bá wa dìde fún rákà kejì. rákà méjì míì ti tún bẹ lẹ́yìn rẹ̀. ìtẹ́mọ̀lì ó bá wù ó lè kí pẹ̀lú wọn. tí ó kí pẹ̀lú wọn súnmọ́ yóò sẹ́ńlẹ̀ mọ́ máa rù. á dẹ̀ ti sálábọ̀ pẹ̀lú lè mọ́ mú. nígbà tó kí wọn tún gbé láàka yìí lẹ wọn ní sẹ mọ yìí pé méjì sí padà kí nígbà wọn ké fájà kẹ wọn ké sóra sí ọlọpọlọ ló ń dà sí. à ń ta mùsẹ́mi àwọn à ń tẹ tí mò ń gbọ́ ni. ti ẹ̀dẹ̀ ní òun ìbádà òun ta ń sọ fún ọ ọlọ́run ọba lẹ́yìn fájà wí níbi rákà kẹta àti kẹrin ni pé a tún máa wí súrà lẹ́yìn fásitì àgàn rákà kẹta àti kẹrin àwọn tàbí làwọn gbọ́ inú àwọn àgbétókè ẹ̀kọ́ kan tí máa ń jákè àwọn gbọ́ pé ànábì tún wí súrà lẹ́yìn fásitì à níbi rákà kẹta àti kẹrin ẹ̀dá kò kí ni wọ́n ní pírọ́blẹ́mù lẹ́yìn náà ni pé wọ́n wá sálámọ̀ kọ̀ sálámọ̀ yẹn kalimọ̀ bóòkì àlàyé eléyìí náà ń bẹ́ẹ̀ kí ni ọ àti sọlátùl kọ́ọ̀fù gẹ́lẹ́ bẹ́yẹn àdéhùn àbíbá kìláta ẹ̀já tó wíwò náà alánàbí kírun sọlátùl kọ́ọ̀fù fáwọn ọ̀tún sáfù àwọn kan bẹ ní ẹ̀yìn rẹ̀ àwọn kan kọjú dọ̀tà ànábi rẹ kíráká méjì fáwọn eléyìí ọ̀sálámọ̀ àwọn èyí tí wọ́n ń bẹ tí wọ́n kọjú da ọ̀tá àwọn náà dúró sáyà àwọn yòókù wọn yẹn àwọn eléyìí padà sáàyè wọn àwọn eléyìí tó sẹ́yìn ànẹ́sọ̀ sọ́lá padà àrẹ́bí kẹ́ráka méjì pẹ̀lú wọn sálámọ̀ ọwọ́ ajá gbígbèrú mélòó ni ànẹ́sọ̀ sọ́lá ń ṣe kí ni ọ lókì ọkì mẹ́rin àwọn méjèèjì ti fi kí ni o méjì méjì ò burú ojú kejì náà sì tún wá bẹ́ẹ̀ nípa níbi o tún dúró táwọn sì yín ojú parí wọn àjọ sálámọ̀ papọ̀ gbàgbá débi sọ̀látò lọ́kọ̀ fà á mẹ́nu bá ẹ dákun kí wá ní wàhálà mi ní báyọ̀ bá wàá lórí mi ìtàkọ̀jọ́ kò sí tíra kankan lọ́la láàbí àti mẹ́lọ́dọ̀ wọn ẹ̀yìn kan kàn jókòó kan máa rí kàntàkàntà ìkẹta òun ni wọn rẹ̀ yẹn lẹ́yìn ẹni tí bá ń kọ́rin yẹn mi eléyẹn kan làwọn afáà ló ní àyè mẹ́ta àkọ́kọ́ kọjá sí wípé òǹkà àwọn rákàtà fẹ́ kí fọ́nrán èèyàn méjèèjì yẹn mọ̀tẹ́fì kan ó papọ̀ bí kéèyàn fẹ́ káyìí láà ìyẹn fẹ́ kálíyà ọfẹ́ káyìlá ó dẹ̀ fẹ́ fi san gbèsè rẹ̀ lẹ́yìn ẹni tí ń ṣe kíni o ń kálà ń sáré abẹ́ tí ń kí ń ṣá àwọn afárẹ́ lè ṣẹ̀tọ̀ dáadáa. ìkejì wọn ni kọjá sí pé òǹkà aráka ọ̀rẹ́ yẹn ni tó fẹ́ tò lẹ́yìn lèmọ́mù ọ̀pọ̀ ju ti lèmọ́mù lọ bí ẹni tó fẹ́ káyìlá lẹ́yìn ẹni tí ń kásùbà ẹ máa farabalẹ̀ gbọ́ mi o wọ́n fẹ́ káyìlá lẹ́yìn ẹni tí ń ṣe kíni o ó ń kásùbà àbí lẹ́yìn ẹni tó ń kíkí ni o mọ́gárì òun náà ṣẹ̀tọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a fi sọ yẹn náà. mo ta sáfẹ́ fàyọ ni wípé wọ́n ṣàjà sí pé ìta lè kín lẹ́yìn ilé mọ́mú yìí káníyẹn dẹ̀ máa yàtọ̀ òun ni kí irun ẹni tó fẹ́ tò lẹ́yìn ilé mọ́mú kọ́ máa pọ̀ ju títa ni lọ ilé mọ́mú lọ. ẹ pé irun mọ̀sùlùkù sáà ń bẹ tẹ́lẹ̀ tá a bá gbàgbé ẹ mọ̀ pé wọ́n lè ti kíra káàkiri yẹn tó wọlé tẹ́lẹ̀ ẹ mọ̀ pé téèyàn ń pọ̀ nìyẹn nínú mẹ́rin wọ́n lè ti kí méjì kéèyàn tó wọlé tẹ́lẹ̀ ẹ dákun ká débẹ̀ yẹn mọ́lẹ̀ ẹ má jẹ́ àsùn wàgbà ọ̀ ìkẹta òun ni kọjá sí pé òǹkà aráka ẹni tó fẹ́ kí ọ̀rìn ẹ̀yẹn tó dẹ̀ fẹ́ tó lẹ́yìn lè mọ́mú ó kéré sí ti lè mọ́mú eléyìí ọ̀sẹ̀ tọ́ eléyìí ẹni ká sọ́ra nípa rẹ̀ ọ̀sẹ̀ tọ́ rárá bí ẹni tó fẹ́ kásùbà lẹ́yìn aláìlá kò mú àmọ́ bẹ́ẹ̀ kí mọ́gárì lẹ́yìn oní ìṣáì eléyìí o ọmọ bá rìn ẹ́ di yé sọ ṣùgbọ́n àìmú yẹn kì í sọ̀rọ̀ àníyẹn nítorí pé iṣẹ́ tí lè mọ́ mú un ṣe níta yẹn tí ẹ máa máa yapa yẹn yẹn ọ̀sọ́mọ́tọ́ fẹ́ dà sí kí la lọ́fẹ́ kí ọfẹ́ ká sùn bá lẹ́yìn àyílá lẹ́yìn ẹni tí lẹ́yìn lè mọ́mù ti ń ká yìí lá ọgbọ́n wo lọ́fẹ́ dà sí ó rọrùn èyí tó túnmọ̀ wípé tó bá kí méjì yọ sàlámù ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ sí yàtọ̀ náà ìkẹrin òun náà ní irun ẹni tí ó kírun pé lẹ́yìn ẹni tó fẹ́ kí n kúrú ìwélé yìí ọlálàáfíà táwa náà mọ̀ ẹni tí ó kí n pé àlejò kan dé níta wá pọ́nlé abẹ́ẹ̀kọ́ àwọn ni ọ̀yà ìwọ̀ bọ́ wájú alẹ́fẹ́ káyìlá mélòó lòun ó dùn méjì gbogbo àwọn eléyìí ó mu abẹ́ẹ̀kọ́ irun ẹni tí ó kí n kúrú lẹ́yìn ẹni tó fẹ́ kí n pé ṣùgbọ́n kákẹ́ wa sọnù níbẹ̀ yẹn pé ká má ṣe mistake pípẹ́ nìyẹn ń kọ́ yóò kírun tiẹ̀ pé abẹ́ẹ̀kọ́ ó máa kí n pé lókun ìgbà tó ti já sí wípé ó ti tò lẹ́yìn ẹni tí ó ti kí ni o yóò kí n pé máa kí n pé náà eléyìí nípa ọ̀rọ̀ ní tàníẹ̀ ọkàn jẹ́ rìsálà àbí àkíyèsí fún àwọn àfáà tí wọ́n sọ pé àníyàn dandan kọ̀ọ̀ká àpapọ̀ ni sọ̀rọ̀ àníyàn lè yàtọ̀ dáadáa iṣẹ́ ìta tí lè bá ń ṣe òun nìkan ní ọ̀gbọ́dọ̀ sí kíni o ọ̀gbọ́dọ̀ yàtọ̀ ẹ̀ àti ìdèbí eléyìí ni mò ń rántí bí ọlọ́ta tó wà ní mò ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú kẹta mẹ́nu bá ń jẹjọ asọ̀rọ̀ àríkánù sọ́lá fún wa tó bá mọ̀ ọmọ pàtì ọlọ́jú sáwì kẹ̀kẹ́ kò o ká má bá mọ̀ ọmọ pàtì ìran ẹ ti bàjẹ́ ni tọ tọ́ba ti pé yẹn gbàgbé ṣe àbí yẹn já láì mọ̀kànmọ̀kàn ẹ̀yìn bá lè tètè sáré ṣe òun ló fi ń da jù ẹnu àwọn afá kò sí bẹ́ẹ̀ ọ̀sán fún wa pé ńbẹ̀ ni kéèyàn dúró lọ́wà ẹ̀yìn bá lágbára àti dúró àti tẹ̀kíwátò lè hàn ká má gbàgbé kábàrà wọ̀run àti kíkí fátíà níbi rákà kọ̀ọ̀kan àti rúkú àti kéèyàn farabalẹ̀ ńbẹ̀ àti ìṣedéédé lẹ́yìn rukun àti kéèyàn farabalẹ̀ ńbẹ̀ àti ìforíkalẹ̀ àti ìṣedéédé ńbẹ̀ bákan náà kéèyàn jókòó láàrin ìforíkalẹ̀ méjì kéèyàn dẹ̀ farabalẹ̀ ńbẹ̀ àtàyà àgbẹ̀yìn àti kéèyàn jókòó fún ẹ̀rí bákan náà àti sálámọ̀ gbogbo àwọn mẹ́rìnlá yẹn nìyẹn ní àwọn kẹta fi mẹ́nu bà bákan náà sọ fún wa nípa àwọn àjẹbátò sọ láti níjẹ̀jọ́ ìdè ni ká ṣe àti ká sọ pé dandan ṣùgbọ́n téèyàn bá gbàgbé yẹn máa ṣe sùdù sáré lórí ẹ̀ téèyàn bá mọ̀ mọ̀ pàṣẹ nìkan nìrun yẹn lè bàjẹ́ ó dẹ̀ sì mọ̀ wípé dandan ni a sọ fún wa wípé inú ẹ̀ wọ́n ní dùn àwọn lè ṣe ta ẹnìkan bá béèrè yìí pé ẹni tó bá bá rùn kọ́ òun ó ti bọ́ fún ni ẹ bẹ́ẹ̀ dájọ́ bẹ̀rẹ̀ rún wọ́n wá kàn dí mọ̀ mọ̀ pàṣẹ àbógbàgbé ẹni pọ́nrọ́ bẹ̀rẹ̀ rún náà nìkan sọ wípé ìyẹn bá rùn ìyẹn lè bá rùn gbà wọn lè já sí gbà wọn fẹ́ a tún ṣàkíyèsí ẹ̀ dáadáa kódà àwọn àfáàtẹ̀ sọ bíbí àṣàdá yẹn ṣe dùáwò lè ṣèpítà yìí níbi sọ̀látul jánásà ọdún ṣe dùáwò lè ṣèpítà mẹ́ àyẹ̀bẹ̀ fẹ́ ń ta ti ṣáájú ẹ̀ kírun irú béèrè tẹ́ni yẹn ṣe kíni ọ tó béèrè bákan náà lè ṣe àádá qabla al-qira'ah a'udhu billahi sami'il 'alim minash shaitanir rajim àbí a'udhu billahi minash shaitanir rajim èyí yóò dé ọba àwìn bẹ́ẹ̀ sọ eléyìí náà mi wà jìbá tó sọ̀lá ẹgbẹ́ tí yẹn bá mọ́mọ́ pa ti ràn ẹ́ bàjẹ́ tó bá gbàgbé a sì sùn yóò tó sáré bákan náà kí yẹn sàmì lẹ́yìn fatia asọ̀rọ̀ ń parẹ́ tẹ̀gbẹ́rẹ́ tó lè ń ti kọ́ kábàárà ìgbésẹ̀ kan sí ìgbésẹ̀ kan lórí irun àti gbólóhùn sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamd gbogbo àwọn eléyìí mi wajibati salah bákan náà subhana rabbiyal azim níbi rukun subhana rabbiyal ala níbi sujud mi wajibati salah nínú àwọn dẹdẹ ìrún lọ́wà bákan náà àtàyà àárín kí yẹn dẹ̀ jókòó fún bí wọ́n ti bá ti sọ́lá àtọ̀ wípé tí yẹn bá gbàgbé ti gbogbo àwọn nǹkan táwí wọ́n máa ṣe kíni oṣù jùlọ sáré ṣùgbọ́n tí yẹn bá mọ̀ mọ̀ tó dẹ̀ sì nímọ̀ nípa rẹ̀ irun rẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́ nínú àwọn súnẹ́nì sọ́lá tá a mẹ́nu bà níjẹjọ àpapọ̀ ní súnẹ́ tọrọ adẹ̀ ní ti ṣe ẹ̀ẹ́dí tọrọ ẹ̀ẹ́pẹ́ súnẹ́ ni afẹ́káṣe ìyẹn dẹ̀ sì máa gba ládàá tó bá ṣe bẹ́ẹ̀ tí inú rẹ̀ ò lè bàjẹ́ tó bá pa sí ó dàbó mọ̀ mọ́ kì í ṣe wípé yẹn máa ṣe júdù sáré tó bá ṣe kíni ọ tó bá pa sí inú ẹni kí yẹn wí lẹ́yìn kíni ọ lẹ́yìn fàtíà kí yẹn wí súrà lẹ́yìn lẹ́yìn fàtíà ìkejì òun náà ni àwọn àdíkiri mi níbi rògbò lẹ́yìn gbàtà báyìí subhana rabbiyal azim tán ayé gbogbo ẹ̀ fún wa bí ṣùgbọ́n ọkùnrin tó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ màláíkà tí wọ́n rọ́ káti mọ̀lọ́jà rẹ̀ nínú àwọn aṣọ́rìtà yẹn sàwí pé irú àwọn eléyẹn nínú àwọn súnmọ́nù kọ̀wé léyà ni ó ṣe wípé èèyàn ní tútù sàwí téèyàn ó sì téèyàn ọ̀bá wí. bákan náà àdìkìrì lẹ́yìn òrùkún lérò aláhùnmọ́ ọ̀gbàná ọ̀lẹ́kẹ̀ alhamdulilayi ọ̀sàmáwáàtì wàmílẹ̀ ọ̀lẹ́ اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد bákan náà àzikiri níbi sujud yàtọ̀ sí subhana rabbiyal a'la gbogbo àwọn eléyìí inú súnánù kàwéléyà àtàdó aláàrin ìforúkẹlẹ̀ méjèèjì bíi rọbìk fèrèlé rọbìk fèrèlé nínú àwọn súnné ọ̀rọ̀ ni tí wọn fẹ́ ká ṣe bákan náà ìkásọ sàlátù fàn nẹbì lẹ́yìn àtàyà alákọọkọ àti tìgbẹ̀yìn nínú àwọn súnánù kàwéléyà bákan náà àdúrà lẹ́yìn àtàyà alákọọkọ àti kejì bí kéèyàn wá sọ níbi àwọn nǹkan mẹ́rin azabi jahannam ìyà jahannamọ àti azabi alqabr ìyà sàárè àti fitnatul mahya wal mamat wàhálà ìgbésí ayé àti ikú wa min sharril masihid dajjal ìkẹjọ òun ni sálámù kejì dáhùn àwọn yẹn àti asalaamu wa rahmatulah ẹyọkàn yẹn náà nìyẹn asalaamu wa rahmatulah wa barakatuh ẹyọkàn yẹn náà nìyẹn òyì kejì dáwì sí yẹn náà àwọn súnẹ́nu ọ̀ọ́lẹ́yà ní pé téèyàn bá wí sí nǹkan kan lórí ẹ̀ bákan náà ìkẹsàn òun náà ní àdìkiri àtàdúrà lẹ́yìn kíni o lẹ́yìn irun gbogbo àwọn aláfọmọ àǹtàṣẹlẹ àtàwọn sùhánà láàyè bákan náà àwọn kẹta tó mẹ́nu bà níjẹjọ wọn ni àsúnẹ́nu ìfẹ̀lẹ́yà àwọn súnẹ́nu iṣẹ́ pé afẹ́ká ṣe nínú ẹni kéèyàn mú sútọ́rọ̀ kéèyàn fi gàgá ní ẹ fi síwájú bóyá nǹkan tí ó ga àbọ́kọ̀ àbárò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́sà máa jẹ nǹkan tí ó máa lọ tí ó máa bọ̀ kìí sì ṣe làfífà eléyìí náà àwọn sùnmẹ́nu fẹ̀yìn léyà ni ìmọ̀ agbọ́ sókè ńgbà tá a wá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún gbogbo kí ni ẹ̀dá kùn jẹ́ aṣọ atúnlọ́pọ̀lọpọ̀ àyàn tó ń ti mísíkì yẹn ẹnì kan wà nù hadith yìí pé ẹ bá fẹ́ dùnbù ẹ dùnbù dáadáa ẹ àyè dáadáa rà tó àṣìnà dèbò ha lẹ́yìn ọba ṣe súnlẹ̀ kó ṣe dáadáa kó má jẹ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn. ẹ̀yin ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rú ọba yìí pé hadith abdullahi bin umar lèyàn wà lórí ọwọ́ rẹ̀ wọn táwọn afa sọ ni pé yẹta ẹkẹt ọ̀nà mẹ́rẹ̀ nìyẹn wọ́n sì tẹ̀ pamọ́ Allahu akbar ta bẹ̀rẹ̀ àkọ́kọ́ báyìí níbi mọ́ńkìbù yẹn àtiwàlì mọ́ńkìbù àkọ́kọ́ nìyẹn èyàn tún lọ rùkú ìkejì èyàn dìde ní rùkú ìkẹta tí ẹ bá dé rákà kejì yìí onígbọ́wọ́ kẹkẹ́ ní ìbá wá sàtáyá tán tó fẹ́ lọ sí wákà kẹta èèyàn tó wá sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó di mélòó ọ̀nà yẹn ta ẹ̀kẹ́ àbí tó bá fẹ́ lo hadith Malik bin Huwayrith ìsìlógún tó pé òun ní òun rí àná sọ̀sọ́lá tó ṣe wípé inda kulli khafdin wa raf'in gbogbo àti bá ń gbọ́ òkè sí ń lọ àgbogbo àti ń lo òkè sí ń lọlẹ̀ nígbà tí kíni ní ń gbọ́wọ́ báyìí ó lè pé ìtọ̀ ọba fẹ́ ṣe jáàmọ̀ ìtọ̀ ọba fẹ́ ṣe mẹ́rin má jẹ́ pọ̀ mọ́. sọ àyè pé tí àfáwà àtúlẹ̀ ìbùnú mọ́rùn yẹn lọ fẹ́ ṣe jẹ́ ọmọ nítorí rákà kẹta òun ló tó tún gbọ́ owó kí lẹ́yìn mẹ́ta tó ti tẹ́lẹ̀. sọ àyè pé àdìsí mọ́lẹ́kùn náà láyìn rí òun lọ fẹ́ ṣe jóun ní oníkókó má jẹ́ lójú pọ̀ ọlọ́run ọba àdìkẹ́ ọlákọ́sí ni o ọlákọ́sí àánú wa àti kéèyàn máa wo ibi tí ó forí kalẹ̀ nínú àwọn fúnnú ìṣẹ̀lẹ̀yà kéèyàn dẹ̀ jẹ́ kéèyàn ṣe déédéé ní rúkú ìgbà téèyàn bá gbórí àti pé kéèyàn tún ya ibi kílé kan bíbà ẹ̀bù kéèyàn yà kéèyàn má sun kó má pa mọ́ra kéèyàn má pa mọ́ra bákan náà téèyàn bá ń lọ sí sùjúdù nínú àwọn fúnnú ìṣẹ̀lẹ̀yà ọjà ti pọ́wọ́ ní ọkọ̀ọ̀kan kalẹ̀ ṣáájú kí ni o ọ̀run fún. aládẹ́sì forí kanlẹ̀ kíwájú kanlẹ̀ kímú kanlẹ̀ ọwọ́ méjèèjì kanlẹ̀ ká sì má gbọ́wọ́ lẹ̀ ká tún má pa mọ ẹgbẹ àwọn kan má ti pa gbé lẹ̀ báyìí ká sì má pa mẹ́gbẹ́ gbogbo àwọn eléyìí ọjọ́ nǹkan tí sọ. bákan náà fi ẹsẹ òsì níbi o ẹsẹ̀ oṣù aláfẹnjẹ asọra la fún rẹ ní ìjẹjọ ìyẹn ní àárín ìforíkalẹ̀ méjèèjì bákan náà ìkẹsàn ìjókòó wá sí gbọ́dọ̀ gùn láàrin ìforíkalẹ̀ méjèèjì ìkẹwàá kéèyàn jókòó sùjúdù kótó di lọ síbi rákà kejì àbí kótó lọ síbi rákà kelo ìkẹrin òun ni wọn ń pè ní jásàtò lè bákan náà kéèyàn rẹ́sì lórí ilẹ̀ pẹ̀ lọ́wọ́ nígbà téèyàn bá fẹ́ nẹ̀rọ lọ sí ibi rákà tuntun. ìkejìlá ọ̀hún náà ni kéèyàn tún jókòó níbi àtayá alákọ̀ọ́kọ́ kó ṣe pé fìràṣù yẹn ni àmọ́ àfihàn mọ́ ti lé orí ẹ̀sìn oṣù. tó bá wá di ìjókòó tó kẹ́yìn àtayá tó kẹ́yìn nígbà yẹn lẹ́mọ̀ ti máa wà ńlẹ̀ẹ́lẹ́ káàrin yẹn díẹ̀ omi ẹ̀fẹ́ tí òkè yẹn tún máa súnwájú dáadáa lẹ́mọ̀ ti máa wà ńlẹ̀ ìkẹtàlá nínú àwọn fúnlẹ́nu fẹ̀yìn lé àwọn ní ká máa juwọ́ ọwọ́ dúdú ìyá dẹ̀ máa ju títí fá káfí sálámọ̀ ni àwọn kẹta mẹ́nu bá ń jẹjọ òun náà ní kíni ta ṣe lẹ́tọ̀ nínú bí kéèyàn gbọ́ ọmọ dání bí kéèyàn rìn díẹ̀ tí yẹn bá sí àbí yẹn fẹ́ yọ ọmọdé bọ́yọ ọmọ fẹ́ kó náà yẹn dẹ̀ ń kírun lọ́wọ́ ìyá mẹ́nu bá ń jẹjọ tí ń rìn yẹn yẹn ní ń dáhùn yẹn lè tarí àbí ẹsẹ̀ ẹni tó sùn kéèyàn bò ó títí máa ń tẹ̀lẹ̀ sí àwọn àyíṣà àtúnṣe ọlọ́run ti bá yẹn nẹ́fìlà àti pé kéèyàn yọ bàtà lẹ́sẹ̀ ńgbà tí yẹn ń kírun lọ́wọ́ tí yẹn bá ní bùkátà sí ìtútọ́ sí bí aṣọ àbí mìndéèd tí yẹn máa máa jù sápò ibi tó ti ń kírun lọ èyí tí ó fi bẹ́ tọ́ sínú mọ́sálásí yẹn gbọ́dọ̀ dán o bákan náà kéèyàn tá wọ́n bá rí nǹkan kan tó lágbára ọkùnrin dẹ̀ ọkùnrin ó sì sùhánà látàwọn obìnrin ṣe kí ni o wọ́n fi ẹ̀yìn ọwọ́ wọ́n fi pàtẹ́wọ́ gbogbo àwọn eléyìí nínú àwọn àlámọ̀rí tá a ṣe lẹ́tọ̀ọ́ náà rán ni ìgbójúwò yìí wọn òun dẹ̀ bá ní bùkátà sí ẹ̀rí ọyá nǹkan kan fẹ́ẹ́ ṣẹlẹ̀ a sì sọ̀rọ̀ tàbí bákìrì sí abákìrì wẹ̀yìn nígbà tó retí gbogbo ẹ̀ ń dàrú kí ló dé àtànẹ́bí dé abákìrì ló dẹ̀ ń kírun lọ tẹ́lẹ̀ sílẹ̀ bákẹ́rẹ́ ìyẹn lè fọwọ́ tọ́ka mi tó ti ń kírun lọ́wọ́ àbórí ìyẹn bá ní bùkátà sí ìyẹn bá ní bùkátà sí. afuwa ní hadithi afa ajábẹ̀ ọlọ́jì sí ọlọ́run ọ̀ra ọ̀rẹ́hùn ọ̀rẹ́hùn sẹ́ ó sì ń lọ síbà ní mustalek ọlọ́run wa lọ ọba ó dẹ̀ ń kírun lórí nǹkan ẹ̀gún rẹ̀ lọ́wọ́ mo wá bá a sọ̀rọ̀ ọlọ́wọ́ là mi fi dáhùn ó ní mo tún bá a sọ̀rọ̀ ó ní bó ṣe tún fi ọwọ́ rẹ̀ dáhùn nìyẹn ọba nẹ̀ka ọ̀nẹ́ka olóhùn sì ń gbọ́ yẹ kara wa yọ ọ̀mí bí aráàsì yín ká kéwú ó dẹ̀ sì ń forí dáhùn onígbà wa parí ọwọ́ sọ báyìí pé mọ́ fàáltù fi lẹ́dí àrísàltù mọ́ fàáltà fi lẹ́dí àrísàltù kí ni wọ́n tó ti ń pa ohun tí mo rí ọ́ fàyín náà wò lámúyẹ mìíràn àni àrùdà àlékà ilẹ̀ ẹni kúntù sọlẹ̀ kúntù sọlẹ̀ kò sí ohun tó fà á sí òjò kúkú sọ̀rọ̀ dáadáa kí n máa dọ́ lóòdù pé n kírun lọ ìṣára là níbi tẹ̀sí ṣe kíni o ló fi dá lóhùn. wọ́n dẹ̀ tún mú àdìsí yàrá ọmọ sàlámọ́ wa pé ó béèrè pé irun ewo lẹ́ ń kì í wọ́n ní yàrá ṣe kíni o wọ́n ní àwọn sísẹ́ mẹ́ pé ó rí ní ìpàtọ̀ òun ṣe kíni wọ́n ń jà. bákan náà ìyẹn lè dáhùn sálámọ̀ ìṣàrọ̀tàn àlàmọ̀ sálẹ̀m dídáhùn sálámọ̀ nítọ́ka ẹni tó bá sálámọ̀ síyàn. àfa Abdullahi ibn Umar wọn ló ọlọ́wọ́n bá jáde lọ sí Kùbá ó ń kírun àwọn àǹsọ́rí bá wá bá wọn sálámọ̀ sí wọn láti jẹ́ ń lọ́wọ́ ó ní wọn á sọ fún Bilal wípé bó o ṣe rí tó jíṣẹ́ ọlọ́wọ́ bá ti máa ń dáhùn sálámọ̀ tí bá ń lọ́wọ́ tí dẹ̀ ń lọ́wọ́ wọn ní afa àwọn Bilal ọba kẹwọ rẹ̀ wọn ní ṣùgbọ́n wọ́tọ́ tẹ̀yẹn ja'ala batnahu asfal wa zahrahu ila fawq èwo nínú èwo ní ẹ̀yìn eléyìí ní bátínú èyí lẹ́yìn tọ̀ wọn ló mú inú yẹn ó ṣe kíni o ó gbé lọlẹ àwọn agbẹyìn sókè báyìí ìṣe ohun tó fi dáhùn sálámà nìyẹn ẹ ó gbé bátìmù kíni o sí asùtàlì sísàlẹ̀ ọjà alábọrọ ọhún ìlà ọ ọwọ agbé kíni o gbẹyìn yẹn sókè báyìí wọn ni ohun tó fi dáhùn nìyẹn. bákan náà gbígbó orílẹ̀ ní sujud ní ẹ̀ bá fẹ́ wò pé àbílẹ̀ mọ́mú ti kú ni èlé mọ́mú lọ́kọ̀ tí ó dìde mọ́ yìí àbí nǹkan kan ti ṣẹlẹ̀ sí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìyẹn lè gbórí ókè èmi dé ní ẹ̀rọ àrígbélé wọn mú òkú ó sì tún wà láyé ní ẹ̀rọ àpẹẹrẹ rẹ̀ ṣé nǹkan kan ò sì ṣẹlẹ̀ kò sí wàhálà kankan ẹ̀yìn atúndórí yẹn padà tó ìgbàlà sí kíni o tí màmú olùgbàlà dìde nínú kẹta tó ti mẹ́nu bá wọn ni kéèyàn wo mushaf tí bá ń ṣe nẹ́fìlà ẹ̀lò hadithi kọ́sìmù kátẹ́ ní hadithi hadithi muhalla kò ní ṣùgbọ́n ara ní wọn ní kọ́sìmù sọ wípé kọ́sìmù náà wà sọ pé òun máa ń ṣe lèmọ́mù fún yàrá wípé ẹrú kan máa ń ṣe lèmọ́mù fún yàrá àìsàn ìkọ̀rọ̀ fìlímù fà ní máa ń kà nù kọ̀ án ṣùgbọ́n wọn fẹ́ níbi ìrànràn yẹn ìdí náà fìlà nìkan ni. àwọn ọ̀rọ̀ àti ohun tó wà lábẹ́ rẹ̀ tó ṣẹ̀tọ́ níbi ìrun àlẹ́rán lè mọ́mù létí àwílé yẹn náà èèyàn sì lè máa ọjà lọ́tàlá ó ní àdóso sẹ́lẹ̀ ọkà ayà àyí kíláyà náà ó bẹ̀rẹ̀ sí bára rẹ̀ títí tílẹ̀ fi mọ́ kíláyà yẹn ntọ́ àgbébò nfa ẹnẹ ọmọ ìbáàdì tí wọ́n bá jẹ wọ́n yẹ ẹrú rẹ̀ ni wọ́n àyìn tẹ́sí láhùn fa ẹnẹka ẹntẹ́lẹ̀ azizul hakim ó sì bẹ̀rẹ̀ sí wí tílẹ̀ fi mọ́ wọ́n sì ń kírun lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí sunkún àti yẹn dẹ̀ máa sunkún ṣùgbọ́n kí yẹn máa ṣe tàkálùfù níbi ẹkún o èèṣẹ̀lẹ̀kùn ọ wá lọ sunkún tipátipá lọ́dún yẹn sìn ẹlẹ́kùn máa ń wà pé pé ẹkún ó rọ̀ ń lọ́rùn nírú àfa àbáṣọ sídìk ọ̀jà lọ́tàlá nì ẹkún rọ̀ lọ́rùn ń lọ́fà ńgbà tí òbí tí ọlọ́run ní kọ́ kí wọ́n fà bọ́ sẹ́yìn láti ẹkún sí lè mọ́mù ìyàwó àìsà àti gbogbo àwọn ọ̀sẹ̀ pariwo pé èèyàn onígbọ́ ohun tí ń wímọ́ ní ìsọ́ba débi tí ó kí wọn ẹkún gbúrúgbú ni. ààrẹ kọ́tọ́ ní báyìí tuntun sọ pé mo tún tún wí fún yín pé ẹ̀yin yìí mo tẹ fẹ́ yà bí àwọn obìnrin ìje ló tí wọ́n tí wọ́n rí fìtínà látara ànábì yusufu ní. bákan náà ìkẹta òun náà ní wípé anẹ́kù kéèyàn fẹ́ atẹ́gùn nígbà tí yẹn bá ń kírun lọ́wọ́ tí yẹn bá ní bùkátà sí wọ́n mú hadithi Abdullahi ibn Umar kan wá wọ́n nígbà tó rùn kújú tá a máa ń sọ kó tó bá sọ̀rọ̀ ń jà lọ́jọ́ àná sọ̀tẹ́lẹ̀ wọ́n ní níparí ìforíkẹlẹ ń ṣe ọlọ́run wọn ni nẹ́fàkọ́ ọ̀fẹ́ atẹ́gùn wọ́n sọ pé uf uf ó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀wá ni rọ́bì alámùtí àìdùnnú ìwọ ọlọ́run ọbẹ̀ lẹ́dà ṣé o ti fún mi lálùkáwà nínú alẹ́ tó azíbà hàn ó ní já àwọn ọjọ́ yìí níyà wàá ní fíhìm tí mo ti wà láàrin wọn alámùtí àìdùnnú ṣé ọlọ́run ọbẹ̀ ò ti fún mi lálùkáwà nínú. Allah tó á zìbà hàn kó ní jẹ wọn níyà wà wọn yẹ sẹkìrún tí wọn bá ti ronú kíwàdà. ọyàn yìí pé òsílẹ̀ ìfihàn lè ṣe bẹ́ẹ̀ níbi téèyàn ti ń ṣe kíni o téèyàn ti ń kírun lọ́wọ́. bákan náà. bákan náà. kéèyàn ṣe kíni o wọ́n pe kíni kan ní anáhànáhà kíni yẹn fẹ́ jọ bí ọ̀rọ̀ àbí kúkùn bákan sá wọ́n lé lẹ́yìn ní òbúrú níbi irun wọ́n náà sọ̀sọ́ lá ọkọ̀ ká sọ̀rọ̀ níbi irun ṣùgbọ́n sọ wípé innahu la yaslu fi shay'un min kalamin nas náhànáhà yìí bí ìtọ́ka ni wọ́n ní kò kó sábẹ́ irun kò sì wá nù nǹkan tó lè ṣe kí ni o tó lè mú tùmọ̀ wá tẹ́sí kéèyàn gbọ́ nǹkan tọ́fẹ̀ jọ bíi kéèyàn fún kéèyàn ṣe hàn hàn ọ̀nà ń pè nàhnà ẹ̀rí bákan náà ọ̀rọ̀ díẹ̀ á tún ṣe irun ẹ̀rí pa aṣọ lápẹẹrẹ ní ìdílé mọ́mú gbàgbé orúkú ọlọ́ọ̀kùnrin kan lẹ̀ kó dẹ́ ti mọ̀ á sì ṣùgbọ́n àlẹ́ láì kò gbọ́ nǹkan kan kí ẹ ní ti sọ Yorùbá kan èlé mọ́mú ẹ̀rù kú wọ́n lè padà sí irun fún yẹ́ẹ̀sì ìkẹfà nínú àwọn nǹkan tó ṣe pé ó sì ṣẹ̀tọ́ òun náà ní kéèyàn ṣe alihamudulilayi mi tó ti ń kírun lọ́wọ́ nígbà tó bá sùn èmi dé àwa tá a bá gba àníṣe kí ni o àní dá lóhun àdéhùn wá lórí ẹ o. bákan náà nínú nǹkan tá bẹ̀rẹ̀ àwa dé àwìn díẹ̀ àwa dé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká tó òun ni pé ìfọwọ́dábàdì níbi irun ilé yọ ọsẹ tọ ìdí yẹn ń gbé lọ́wọ́ ráì àbí kí yẹn dẹ́ máa gbójú sókè gbogbo eléyìí yanni àwọn alámọ̀rí kan tó yẹ pé nẹ́sùn wá pé haram ni àbí ká pè é ní mákìrò níbi irun ṣùgbọ́n kò lè barun jẹ́ èmi dé o lè di ládẹ́ ẹni tí ń kírun gbígbé ọwọ́ sókè àbí gbígbójú sókè nígbà tí yẹn ń kírun lọ́wọ́ wọn ò fẹ́ ń bí irun o ẹ̀ka sọ̀tàlásì kìlọ̀ yìí pé àwọn tó máa ń gbójú sókè kan sọ́ra wọn nígbà wọn ń ṣàdúrà nígbà tó ń kírun lọ́wọ́ wọ́n sọ́ra wọn o wọ́n máa jà sí pé wọ́n ń gbójú ní sókè báyìí wọn ò ní rí dá padà mọ́. bákan náà kéèyàn máa lọ wo nǹkan tó lè mú yẹn bí sí tí òfin nílé kọ́ra darun akọ nǹkan aṣọ yòròyòrò eré ìtànẹ́bí sọ pé bá mú kọ́tìn yìí kò fún mi ó ń dí mi lọ́wọ́ ń bí mi àti pé kéèyàn tó máa gbójú wò yín wọ̀n ẹ̀rí pa níbi sọ pé èsì lásùn ìgérun ni tó ipá ṣe tání máa ń fi ọgbọ́n ọgbọ́n gérun máa fi ń gérun ẹni tí ń kírun ni káwọn máa wòye wọn o bákan náà ká máa ń rúka àbí kí àkéyàn kí ìbọnú ara wọn ó fi yàtọ̀ sí rúnú kéyàn kí ìbọnú ara wọn ó ṣàbùdákà rẹ̀ akọ níbi irun níyẹn máa kí ọwọ́ bọnú ara wọn àbí kó so pọ̀ akọ níbi tíyẹn bá ti ń kírun lọ́wọ́ ẹ̀rí. bákan náà kéèyàn tún máa wá àrùn òun gan ni náà ó dànù àwọn àdáàbòtà gbọ́dọ̀ ní pẹ̀lú mọ́sídù ló tún wà ẹ̀kọ́ mọ́sálásí ló wà pé àgbẹ̀rọ̀ mọ́sálásí máa lọ tẹ̀ ẹ̀ máa sẹ̀ máa máa dún kàrà kàrà kàrà kàrà nínú ẹ̀kọ́ mọ́sálásí ló wà. bákan náà a tún kọ ìfi aṣọ ṣe ìbúra windo náà ni a kéèyàn á gbé ọwọ́ méjèèjì kéèyàn gbé sínú aṣọ yẹn lápẹ̀rẹ̀ nísìnyí ẹ wọ agbádá ọwọ́ akọ́wọ́ sínú agbádá ibi tí ti ń kírun irú eléyà ọ̀tọ̀ náà bákan náà ìmọ̀ ayé nínú àti tiwa ni màá ti wá yóò tó bá ti bá ti yẹ ya kó gbé ìyẹn yẹn bákan náà inú kẹta akọ ń bi irun òun ni kéèyàn máa lọ bẹ́tọ́ síwájú kíbla àfọwọ́ ọ̀tún níbẹ̀ kọ́ a ní kéèyàn tọ́jú mìndíìl téèyàn máa ṣe kíni téèyàn ó tu sí i. àtúnkọ kéèyàn díjú mi ló ti ń kírun àwọn tọ̀hún làwọn máa ń díjú àwọn ọ̀gá wọn á fẹ́ jẹ́ ẹ̀sùn ní chọ́ọ̀chì pé kò kì í díjú lẹ́fẹ́ fojú dídì rẹ̀ ṣe. bákan náà káàtó bá ń kírun àtàmọ́pẹ́ ìfẹsẹ̀lẹ̀ kéèyàn máa lọ fa ohun kan níbi tí ọ̀yẹ́ kó ti fà akọ níbi irun akọ akọ bákan náà kéèyàn gbé inú ọwọ́ lórí inú ọwọ́ kejì báyìí kéèyàn ṣe báyìí kéèyàn wá gbé sí ọrùnkún méjèèjì àti ìta méjèèjì nígbà téèyàn ń ṣe kíni o téèyàn ń rù fún un èwo nínú ọwọ́ sílẹ̀ yìí náà rẹ̀ pèmí ní bátínà rí kíyàn sí báyìí kíyàn gbé sórí ara wọn láàrin ìgbà tí ń rùkú yẹn àbí wàlfàṣẹ́yìn ní wọ́n ní láàrin rùkú méjèèjì yẹn ni pé láàrin àrùkùbàtà ni orúkú méjèèjì yẹn ni pé kó gbé báyìí ó sì báyìí láàrin orúkú méjèèjì ó gbé síbẹ̀ inú ọwọ́ rẹ̀ báyìí kó gbé bẹ́ẹ̀ kó gbé sáàrin orúkú wàlìfàkìzẹ́yìn àbí tẹ méjèèjì nígbà tó bá rùn fún kó ṣe pé inú ọwọ́ yẹn ni òun yóò gbé sínú rẹ̀ báyìí wọ́n lé léyìí afọ̀hún náà níbi níbi irun. bákan náà kéèyàn máa ké Qur'an nírù fún akọ títẹ́wọ́ àbí ẹ àti sùjúdì kéèyàn lọ fi kọ́ máa ṣe pé Qur'an ni ó tún máa ké ń bẹ̀. títẹ́ ìgbọ́n nígbà tó bá rẹ̀ forí kanlẹ̀ akọ akọ. bákan náà wọ́n ń pe kíníkan ní àlè àlè ẹ̀kẹ́ òun náà ní kéèyàn mú àlìkéèlì àtẹ̀yìn ní ìtàn méjèèjì kéèyàn gbé sílẹ̀ kéèyàn gbé ìtàn méjèèjì lẹ̀ àbí ẹ̀mọ́ ọ̀dí méjèèjì kéèyàn gbé lẹ̀ àlìkéèlìá ẹ̀mọ́ ọ̀dí méjèèjì kéèyàn gbé lẹ̀ wọ́n náà tún sa àkọ́yìn ní kéèyàn wá ná ojúgun rẹ̀ wọ́n wá dé òun lè ẹ̀dẹ́ ní alálà áàrùn kéèyàn wá gbé ọwọ́ méjèèjì kéèyàn gbé lẹ̀ ìjókòó ẹ̀dá kan ìbá ń jókòó ọ̀nkan yà òun ìjókòó báyìí àwọn ọlọ́lá máa ń kọ́ fáwọn ń jó. ìjókòó ọlá ìjókòó ọlọ́lá ìjókòó sọ irú ìjókòó yẹn akọ. tó pàápàá jùlọ nígbà tí yẹn bá ń kírun lọ́wọ́ àìníyè ìjókòó ara lèyẹn ti àwọn máa rí tó á nẹ sáàkù méjèèjì ara gbọ́wọ́ méjèèjì lẹ̀ tó wọn lànà bí kọ òní bá ṣe dání ṣe máa ń jókòó gẹ́lẹ́ gan nìyẹn tó gbígbé ọwọ́ kalẹ̀ lélẹ̀ nígbà tí yẹn bá jókòó níbi irun tí ìbá yẹ pé yẹn ní ìdí pàtàkì kan ẹ̀kọ́ gbọ́wọ́ lórí ẹsẹ̀ ni ọwọ́ àgbélẹ̀ báyìí tí ìbá yẹ pé nǹkan kan ṣẹlẹ̀ ọ lágbára ló fi gbọ́wọ́ yẹn kọ̀ọ̀rọ̀ gbélẹ̀ ó gbé sórí kíni ọ sórí ẹsẹ̀ rẹ̀ ni. bákan náà jíjókòó aláìsàn lórí ibi tó ga àfẹ́ bákan náà kéèyàn máa tún á lọ fi ọwọ́ pa alhassa òkúta kéèyàn máa fọ́ kí òkúta níbi tó ti fẹ́ fi kọ́ fẹ́ forí kanlẹ̀ sí téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ni látẹ̀lé ní ti báyà àwọn òkúta rẹ̀ rẹ̀ ń bẹ mi téèyàn fẹ́ forí kan kò sílẹ̀ ìfi kí yẹn sa àwọn òkúta yẹn kó ń bẹ kó tó di pé yóò forí kan kọ́ wá jà sí pé nígbà tí wọ́n bá gbórí lẹ̀ báyìí kàlá bí orí rẹ̀ ó ti bẹ́ jẹ́ nìyẹn so nígbà téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀run kò sílẹ̀ ìfi ń bẹ. a lè sọ fún wa yìí pé tọ́ba ti pa fẹ́ dìde kí la sọ pé ọkọ̀ọ̀kọ̀ dìde inú kẹta tó kọ akọ al-isharatu bil-yadayn ila al-janibayn inda taslim irú yìí tó gbajúmọ̀ lọ́dọ̀ wa tọ́ba ti di wípé abẹ́ sálámà báyìí àti wọ́n á gbọ́ owó kìlá yìí asalaamu aleykum asalaamu aleykum wọ́n ti kọ́kọ́ sí báyìí tẹ́lẹ̀ àtayá àtayá àtayá àtayá wọ́n ti kọ́kọ́ lọ́sẹ̀ àti báyìí gbogbo eléyìí akọ ìdíyẹn bá ti kí wọn lọ́wọ́ bákan náà kéèyàn gba wájú mọ́ọ̀mù akọ kí ẹ máa kírun gbóúnjẹ ti wà ńlẹ̀ ọmọ àgbẹ̀ èèyàn ní padà fọkàn sírun ẹ̀ wá ti sọ kan àfáwà bíi fún wájú báyìí nígbà táwọn lọ mọ́sárì lè mọ́mù kan oúnjẹ táwọn gbé lẹ̀ sí gbogbo àwọn ti sọ fáwọn ńbẹ́lẹ̀ àwọn ní káwọn yìí ẹ pa wá sí ti obìnrin ni ó oúnjẹ máa ń jẹ bí wọ́n àwọn tó wà lẹ́yìn bá sọ wípé nígbà tí lè mọ́mọ́ oṣù báyọ̀ bá kọjú dà wọ́n ní bá tọ̀ láti tọ̀ láti kù èrò yìí ti bàjẹ́ báyìí o òun wà ń kọ́ èrò tí ọba jẹ́ tó tó jẹ́ bá ti délé ẹ̀ka jẹun ni. gbogbo nǹkan yẹn akọ ni àwọn bá jẹ o inú ẹnìkan yẹn dídí mọ yìí pé òun lẹ́gbìn òun lẹ́gbìn nǹkan dẹ̀ gbàgbé inú òkùnfà kan tó lè fàyà sàárè lọ́wọ́ mọ bákan náà pa májẹ̀mú kẹtì náà àwọn májẹ̀mú oorun náà orígun oorun àwọn tí ò ní inú ọmọ jẹ kó ọmọ mu lórí irun ọmọ arún bisikíìtì. ká ah, eléyìí ní ṣẹlẹ̀ ní rọmọdán díẹ̀ ẹlòmíràn máa lá lọ ni lásìkò mọ́ gárì ajẹ díẹ̀ sẹ́nu ọgbọ́n kò ó sì tún fẹ́ kí jẹ̀mẹ́ yìí náà bá dé rúkú yọ ọ̀sàrẹ́ rún díẹ̀ lóṣù jùlọ àtúnrún díẹ̀ nígbà eléyìí bàrún jẹ ni. kí yẹn mọ̀ mọ́ sọ̀rọ̀ láì sí pé yẹn fẹ́ fi túnrún ṣe lè mọ́mọ́ dẹ̀ mọ́ sùránì láì tá à ń wí. kí yẹn rẹ́rìn débi pé òun wá jáde gan-an yọrẹ ti ń kírun kíkú kì í sojú yẹn kọ́ fẹ́ pààyàn lẹ́rìn ẹgbà tá a wà kéékèèké àbálọ ká sábò rọta aláàmánkínì náà ni o àwọn ti rí fún orí kẹrẹ ó di ọjọ́ báyìí ó di má yóò tẹ lábàrá àwọn akẹ́wọ̀n bàbá wa ti wúhù lábàrá rẹ̀ rí kàkàkàkà lórí sẹ́ni ọba tún jẹ́ lè mọ́mù gẹ òun ní òtún ti fẹ́ máa rí tiẹ̀ fóun bá jáde òun tún ṣe kíni o kò ti bàjẹ́ inú kẹta tó wà lè mẹ́nu bàwọn lọ́rọ́ kò ní níbi irun àṣùbà ẹnu àwọn àfọkù lórí yìí pé ṣé ká máa ṣe kùnúùtù níbi ìwọn àṣùbá ìwé yìí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àwọn màlìkì yóò ní àwọn onímọ̀sí àbí imam màlìkì ṣẹ́rí ká dún nímọ̀ kùnúùtù níbi ìwọn àṣùbá kò sínú àṣùsílẹ̀ kò èméjì gan àṣùsílẹ̀ ó ṣe kùnúùtù lóòótọ́ ẹ̀rí ìwọ̀n tá lè pè náà ni pé súnnà ni kùnúùtù nígbà tá jálù bá jálù wà àdánwò bá dé ẹ̀rí súnẹ̀ ni pẹ̀lú àwọn kan tó ṣe pé àpàdà máa mẹ́nu bá tọ́ bá yá àwa dé bẹ́ẹ̀ lè tàkọ́ wò á lò sẹ́jú máa wọn á fi sàn ṣàlà ọ̀rọ̀ ọ̀rùn ọ̀rẹ́ yẹn bá ti kí n lè mẹ́nu báyìí ọwọ́ akun kùnúùtù yẹn tá a wí ni a lè ṣe ń bí irun wákàtí márùn-ún náà ká bá jálù àwọn mùsùlùmí jẹ́ bá ti sọ tí ò ní já ṣùgbọ́n àlè kan ádẹ́sì gbóhùn òkè àwọn èèyàn máa sàmí lẹ́yìn lè mọ́mú wọn àní máa lọ rẹ́ mú kan tá máa lọ dùn régbè kan mẹ́ èèyàn máa wí ládùú àdìdì àwọn adébẹ̀ sọ láti ṣàkọ́wọ́ ìrun nẹ́fílà lẹ́yìn ọ̀rẹ́ yẹn ẹ̀wọ̀n fani méjì ni ìrun pín sí ala ní ọ̀rẹ́ yẹn ń la ń rojọ́ ń pa bó láti máa kí láti yẹn. adẹ̀sí ní nẹ́fílà nẹ́fílà yìí pàtàkì pàtàkì gan wọ́n ní nígbà àwọn ọbẹ̀ ànẹ́bí lè rè sallallahu nípa Islam òjíṣẹ́ ọlọ́run nírun wákàtí márùn-ún lọ́sẹ̀ àti lóru oníbèrè wa ni ṣé omi ìtújẹ́ dandan fún mi ànẹ́bí láà. kò sí ohun tó tún jẹ́ dẹdẹ mọ́ ẹlá àǹtatọ̀ wá àfi tó bá máa ṣe kí ni o tó bá ṣe nẹ́fìlà nẹ́fìlà yìí wá pàtàkì o nẹ́fìlà yìí pàtàkì torí gbà yẹn la tún bá àwọn kan nísìnyí wọ́n tún sọ yìí pé wọ́n bá ti kọ́ lẹ́yìn ẹ̀ ọ̀rẹ́ nìkan lọ bá òjíṣẹ́ ọlọ́run àdéhùn twenty two ẹ̀ka fún akágbádìí sí ni. عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما من لا تدع عبد الله جابر بن عبد الله الأنصاري ولا نقول يوم مثل بعضهم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أراكم كلام أبي أنت ولا ما بعليه فقال أو أصف ما يكفي أرأيت إذا صليت المكتوبات أنا أريني أبو أريني إذا أنت ولا tí mo bá ń kírun ọ̀rẹ́ yẹn mi ń wákàtí márùn-ún mi tí ń kí àyílà àbí àṣùbà àyílà àlánzárè mọ́gárì àti ṣáì tí ìbá ń kí ń kọ́. tí mo dé sí ń gbàwé rọmọdán. mo mẹ̀tọ́ lẹ́tọ̀ọ́. mo sì mi wọlé wọ̀. ẹ̀yin wá fi kankan lé sí rẹ̀. ṣé wà lùjẹ́nà. ànábì ni bẹ́ẹ̀ ni wà lùjẹ́nà. ìmọ̀ mùsùlùmí ọgbà dé tiẹ̀ wá. wọ́n ní tùmọ̀ àrọ́mùtùl haram òun ni pé mo jìnà sára mú ìtumọ̀ eléyẹn náà ni pé ìwọ̀n tó jẹ́ tọ́ mò ń ṣe tí mo sì gbà pẹ́ tọ́ ni sọ àwa dé bẹ́ẹ̀. àdìsí ọwọ́ àná àdìsí téèyàn ò lè gbá téèyàn ò lè gbọ́yé àfi ká lọ bá àwọn àfẹ́sì yàtọ̀ sírú wọn yàtọ̀ sáwọn ẹni tó ń sọ̀rọ̀ yẹn. ọ̀kẹ́ náà àwọn àfáà wa. Ibn Daqiq al-Eid tí wọ́n kú ní seven o oh two nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ. wọ́n wá tẹ̀síwájú níbi ìtumọ̀ hadithi. wọ́n ní alákùnrin tó ṣèbéèrè yìí lọ́dún sí ọlọ́run. hadithi ẹ̀dá kan ẹgbàá mú ọ wà nù wọ́n fi ń dá fìtínà ẹlẹ́ èwo wá ní ké tí sọ̀rọ̀ sòkòtò ń jọ́ ni sọ́sọ̀rọ̀ ọ̀rùngbọ́n ń jọ́ ni sọ́sọ̀rọ̀ ẹ̀há ń jọ́ ni. aláìyá sì jẹ́ hàn láti. a ah, sọ́rí láti sọ páìmọ̀ kan ni. oníbèrè ńjọ yẹn òun náà lẹ́nu tí wọ́n ń pè ní nọ̀ọ́mọ́nù bónú kọ́ọ́kọ́lì abu amur nìkẹ́. wọ́n ní tó gbà lérò pẹ̀lú haramtul haram. wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní ọ̀rọ̀ méjì àkọ́kọ́ òun gbà ní ìkejì. ohun osisi haramu ẹri. wọn nígbà táwọn ibi fi sọrọ yìí tá a bá wù ú tó tó dàrú máwọn ènìyàn lójú nìyẹn láti sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn one plus one lọ́dọ̀ ọlọ́run gbà mí two ní jẹ́ lọ́dọ̀ ó lè má jọ rẹ̀ tọ́lẹ́sì ò gbà lákàyè one plus one two ló máa ma jẹ́ láéláé ah, ìsàlẹ̀ ẹkún fìlà bá máa fọwọ́ padà. síbí la làá fi rìn lẹ̀ ó ti ajá a bá sàlùwàlá àdẹ̀sí lálọ́ àtẹ́lẹ̀ tó wọ sọ́ọ̀kì ni ká máa fọ́ kókè one plus one yɛ kò padà jẹ́ two mọ́ nìyẹn ló fi pé ọ̀rọ̀ ẹ̀sìn bí ni a bá rí kàlí ni àwọn sírú àwọn ní bá wo wọ́n ní ń tọ́ka yìí pé ọ̀sẹ̀ tó kí ẹ̀ pàtàkì wọ́n ti. ṣùgbọ́n àwọn àfààní ẹni yóò tó bá pa tàtọ́wò nẹ́fìlà tó pa á sí tí ò sin kankan bẹ́ẹ̀. ó ń tọ̀ òun ti jẹ́ ọ bọ́ fóun èrèǹjọ́ tó tóbi àtẹ̀sán ńlá ọ̀rọ̀ kẹ́ni ọ̀rọ̀ kejì ẹni ọba pa nẹ́fìlà àbójẹ́ ìpa nkẹ́kẹ́ sínú súnà. ẹ̀rí ó tóun lè tún rí mọ pé sáwọn ènìyàn ṣe é ni àdínkù ti bẹ́ẹ̀ nìyẹn nínú ẹ̀sìn rẹ̀ ẹni yẹn sì sẹ́ni déédéé tó yẹ ká pè dá mọ́ ìkẹta ẹni ọba panẹ́fì láti tọpa tàtọ́ wọ́n tọ́sọ pé ò sí nínú àdéhùn tẹ̀hẹ́ àwùnà ó fojú ó fojú kéré

ẹ̀rí ihun tá a mọ̀ mọ́ àwọn ṣáájú ń ṣe ọlọ́run a sọ wípé àwọn wúlò afẹ́fẹ́ sì ti wájọ àwọn ẹni nìyí torí wọ́n bá nẹbí lò gbà wọ́n dẹ̀ sì gbẹ́sìn yẹn yé ẹ̀rí wọ́n máa ń dúnrín mọ́ súnẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń dúnrín mọ́ rẹ̀ yẹn kódà wọ́n ní àwọn sábẹ́ ìwé fi ìyàtọ̀ sáàrin ọ̀rẹ́ yẹn àti súnà nítorí ẹ̀sìn tó ń wá wọ́n láwọn àfáwọn akẹ́ máa ń dákọ wọ́n máa ń mú ọ̀rọ̀ wá lórí láti sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin pé ọ̀ràn yẹn lélẹ́yìí súnà lélẹ́yìí nítorí kípayà àwọn èèyàn kẹ́lẹ̀ fi dínkù lásán káwá tún ju yíwa pé arákùnrin yẹn yẹn nà ọmọ ọdún gbọ́dọ̀ kọ́kọ́ lè yẹn nínú kẹtí òtún yá àwọn ẹnìyẹn ìtẹ́ gbọ́dọ̀ parẹ́ pé kí ló fà á ńgbọ́ ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ èwo tún ni gbogbo orun wítìrí ìsáfì wítìrí tí sẹ́rí àtúnyà máa kí èwo tún ni tàràwí kò nídìí káàkiri náà tìbítà tó wù ọ́ ni. wọ́n lé nìyẹn ní arákùnrin tá a pè nínú ọmọ ọ̀nà ìbùnú kọ́kọ́ ni agbọ́dọ̀ mọ̀tẹ́ rẹ̀ wọ́n bá bí wá ń ta káà náà lé ìwé. wọ́n náà ní sọ̀sílẹ̀ kọ̀sọ̀ súnẹ̀tẹ̀ nìyẹn. sípè tàtọ̀ wù ń bẹ̀ ọ́ o sì sọ àwọn fàlàyé lẹ́kùn àwọn ọ̀rẹ́ yẹn àbí àwọn ọlá àwọn nǹkan tó lọ́lá ọ̀sọ́ wọ́n lù sí bẹ́ẹ̀ fẹ́ nìyẹn láti fi ṣèdẹ̀kùn fún nítorí pọ́sẹ̀ ìgbà Islam ọ̀rọ̀ ni ò yé rárá rárá wọ́n sẹ̀ wọnú ẹ̀sìn ni ẹ̀sìn kọ́ má sá padà. ẹ wá wo ni wọ́n lọ sáré tó ń dàrú yẹn lórí rú. ṣe àwìn were were were wẹ́rẹ́. ṣé ọmọlẹ́ẹ̀kẹ́ náà tó bá tó bá bá bi nígbà yẹn náà ni ó ti sáré máa nígbà tí èyí sẹ́rẹ́ ẹ́ yóò ṣe sùúrù ṣe ìgbẹ́ islam lẹ́ẹ̀kan náà a sọ fún pé irun wákàtí márùn-ún bẹ ààwẹ̀ ń bẹ bàbá ni wàá wá wọ́n wà máa kí mẹ́rin ṣáájú àyílà ó tún máa kí méjì lẹ́yìn àyílà lẹ́yìn náà ó tún wà máa kí méjì lẹ́yìn mọ́gárì ó tún máa kí méjì lẹ́yìn ìṣá yóò ní a seventeen mọ́gbọ́n ó tún máa kí dùn á tún ní a seventeen mo sì gbọ́ tẹ́lẹ̀ mo fò gbá ó yẹ kí n lè máa dọ́gbọ́n seventeen yẹn bóyá kí n padà lọ wá gbà sí màá sí ẹnì yẹn tẹ́ gbà fani wọ́n ní wọ́n tọ́ fà tó ń ṣe ọlọ́run tí òfin sọ láti a ní ìdí síkì òlẹ̀ hadith tàbá má di tiwa irú wọn lágbára kí wọ́n kí àdéhùn mú kí wọ́n máa tù wọn ò tó bẹ́ẹ̀. àti ká lọ bá wọn aṣáájú pé kí ni ìtumọ̀ ẹ̀. wọ́n fẹ́ gbà fani irú wọn táwọn ẹbí dẹ̀ wí ni ẹ̀dẹ̀ sì wà gbogbo ẹni wọ́n bá fẹ́ gbà fà. kíkà má tètè la gbogbo ẹ̀bọ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀kẹsẹ̀ kọ́ má mẹ́sẹ̀ sẹ́yìn omi tí ò bójú ara ọwọ́ pátá ọba sọ fún pé kàláàsì ni kọ́ọ̀bù ní àti jìlìbáàbù tó ga àfa yìí ti yá wéré o. kò bójú rárá. wíbẹ̀ ni ẹ fẹ́ gbà fani wọ́n ní kí ẹ sàdísì yẹn nìkan wọn làdísì àtúnkà yẹn ẹ̀yìn ẹ̀ náà tún ṣe gbà fani wọ́n fi bí anẹ́bí yìí gbé kí ni ti tí ọjọ́ rẹ̀ ọjọ́ rẹ̀ fún un nù ànábì dẹ̀ pé márùn péré ni tí mo tó mi tún jẹ́ dandan òun náà ṣe gbà fani díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ohun ó fi wọlé ó tún béèrè hajj ó béèrè ó béèrè lóhùn àwọn yẹn lọ sọ fún pé láàzí dùn ní fi kankan lé sí eléyìí mi pé ó jèrè tó bá ti sòdodo rìwáyà mi ó ń tọ́ bá amúgbó ṣe ó máa tó nípa bẹ́ẹ̀ nẹ́fìlà nídìí rẹ̀ àwọn àmà wa tẹ̀síwájú bí ọ̀rọ̀ tàtọ́ wú hàn nígbà tó bá ti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah rahman táàbì yanjú rẹ̀ dáadáa ṣùgbọ́n ṣùgbọ́n àwọn èèyàn ti ka kú lórí yìí pé ẹnìyàn ní tí bá ti ń kọ́rin yẹn tí ti ń gbà rẹ̀ kíníkà tí mi kankan lé sí wà lóyún dàbí níwọ̀ ẹ̀rọ kún hmm, ẹnìyàn tẹ́ gbà pàdé. bí yẹn bá a tẹ̀ gbà á máa fi nǹkan yẹn hẹ́n kódà bá ṣeé ṣe fún wa ká lọ pé wákàtí márùn kẹta ní. ọ̀dà ní ìdólówó nílé máa kí táà ní ọmọ kásù bá ti dá ẹ ẹ kí yẹn ẹ máa kí ẹ máa kí. bẹ́ẹ̀ dẹ̀ kí ní èsì yẹn láti ọlá kó wa bàbá ti níjọ́ mẹ́jọ ilé kéwú bàdé máa bẹ̀rẹ̀ rẹ̀ lọ́la gbogbo àtàgbà fọ́ọ̀mù àtàwàtà wà nílé kéwú àárín tí wà ń ṣàlọ́. Thank you onírun èmi ìgbé tó já sí yẹn gẹ́gẹ́ nú ara la lọ bí ó bàjẹ́ ẹgbẹ́ dẹlẹ́jẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni títí yẹn fi sí ọdún wọn wà. bàálù tó ń tún lọ wákàtí. ókè tẹ́ ẹ rí nípa pé ẹ̀rù ń dùn á darí ẹ̀ tó kíkà owó púpọ̀ lànà ìṣẹ̀lẹ̀ báyìí ọ̀rọ̀ tó lágbára jọ àbáwá ẹ̀sùn tèmi ìtàn lórí ẹ̀ nìyẹn. torí àwọn èèyàn tó bá kí n gùn lónìí wọ́n lọ wú ẹ̀dá kẹjá tó bá kú wọ́n tún lọ kú ìfúnnù tèmi ìrọ̀ ní ọ̀hún lọ. wọ́n lọ́nà ìdá fi jáde kó nu òfìsí náà yẹn òun náà ní kéèyàn sọ kó ṣe máa kírun káàdì bá fẹ́ kí sàràbí yọ máa gún tọ́ba sì fẹ́ kírun àtúbà níjọ́ ojúmọ́ yóò gé sájídà gbogbo àwọn ẹ̀ kẹ́ tọ́ba èèyàn bá sọ bí èèyàn kẹ́ bá rí nǹkan má dọ̀tọ̀ ọ̀yà. ọ̀yà

ìyẹn fẹ́ mọ́ra. òkè wọ́n dẹ̀ sì ti pèrú. Eh, ẹ̀yẹ́ ti ní kọ̀ǹdíṣàn ẹ̀jẹ̀ tètè yanjú ilé yẹn ìyẹn ti ní kọ̀ǹdíṣàn ṣùgbọ́n bá ọba kírun lárúbẹ̀ èèyàn nírun ọ̀ èèyàn ní kírun ilé yẹn ẹ mọ̀ pé nẹ́sù ti tú yẹn lẹ́ǹdí ilé ni wípé ìwọ sásìkò ń tiẹ̀ sọ̀tọ́ báyìí fún wa jẹ́ aláṣẹ tí ń jayé fàmílẹ́tẹ̀ ń tutọ́ nígbà yẹn lókè pẹ̀lú wọn dẹ̀ máa ti jẹ́ nẹ́fílà tó bá tún padà bá wọn láàrin yẹn ṣe rí nìyẹn wọn ẹ máa yọ kọ̀ǹtíṣẹ̀ yẹn fún bẹ́ẹ̀. lẹ́wárí tá a bá kéré ṣe lùtì yẹn jú ẹ̀ wípé ànẹ́bí jókòó bàbá kéré ṣe kíni o ó wà ní. kèé ṣe pé ànẹ́bí ọ̀sánlá lọ́yọ̀ǹda fún ní ìgbà yẹn bóyá kó tó padà di kó sọ̀rọ̀ fún ọ wípé kílè mọ́ ẹ sì gbogbo àbẹ ìfojúpọ̀ ẹ̀yìn dúró ẹ gbogbo yín wà ní òtó ọ̀rọ̀ bó ti yé ń sìn lọ́wọ́ pẹ́ẹ́rẹ́ wá rí lè máa mú yín ó lè já sí kọ́rọ̀ méjì bóyá ṣẹlẹ̀ kẹ́sì wọ́n kọ́ ṣẹlẹ̀ ṣáájú ó lè pé ìtẹ̀wọ́ padà gbé wá pé ṣẹlẹ̀ kẹ́sẹ̀lẹ̀ ṣáájú tálá tó jókòó tábàkiri wà nídìí ẹ abakiri sidik ó ń kọ́ ṣe ta ni o anisa sẹlẹ àwọn jama àbíkà nígbà wọn ń kọ́ ṣe ta ni o abakiri sidik ṣùgbọ́n ọ̀rọ̀ mi wà dáná bọ̀ pé tọ́ba jókòó ẹ jókòó tọ́ba dó ẹ dó tọ́ba tí ń jókòó ìjókòó ni gbogbo yín wà. lákàrẹ́ ní a rọ tí ò lè dìde gbogbo aná ẹ̀ á di àjọkò kírun ni ọlá ti tẹlẹ mọ́mù fún wa ìgbà wa wá lórí ẹ̀ dáadáa ní ìdí àwọn tẹ̀lé ní jẹjọ àmì yẹn jákè àwọn sábẹ́ jákè náà ìwé jákè wọ́n gbọ́ wọn gan gbọ́ wọn náà náà ìṣesí àwọn ẹni ìṣáájú ni pé àmì yẹn ilé mọ́mú nìkan lágbọ̀dá la tó ń fi àmì káfí táwọn ní ìlú àmì. ọyọ ẹgbẹ́ kìíní ẹ̀fọn wọ́n fẹ́ sáré sọ kìíní kan dáfà ìyá nítorí àbíkó wà ilẹ̀ fífẹ́ kìíní yẹn kọ́. fún àwọn ọ̀yà tó ń lo kàtà bí o ti private or commercial so as from Monday wọ́n máa ma àwọn táàkì ọ̀dẹ́ máa jáde o ti o ti o ti wà sátẹ̀ sí Monday wọ́n á jáde so wọ́n ti rìn kúrò àwọn bọ́ọ̀lù lọ́fẹ́ tó wọ́n ẹ̀kọ́ lórí ìlú so ọ̀tá fi ń lóye tó wà ní pé ilé wọ́n máa bèrè ráìdá àti àwọn ọmọ ogun wa wọ́n máa sì bá wa lórí ọ̀kan. Ọlá àjáde pé yẹn ń sí ìgbìtọ́ sílẹ̀ gbóná. Lágbára ọlọ́run béèrè. Ah. Ká lè pé a bíráìbù wọn pé ah, ẹjọ́ àmọ̀tẹ́lẹ̀. Ọjọ́ wọn ti sọ fáwọn tó ń lọ ọ̀kadà. ti ṣe yíǹkù yẹn fáwọn tó bá jẹ́ ti private náà. Wọ́n ká lè John àti Victor tó máa mú wa àfọ ọmọdé tó máa béèrè pé ó dà sáré jẹ́sù kí n lè jó máa lọ. Ẹ bá so tí wọn bá san pàmìtì yẹn ní monday is one thousand five hundred naira but tó bá jẹ́ fáwọn enforcement àwọn ọ́fíìsà yẹn báyìí wọ́n mú yàn èyàn kọ́kọ́ san àwọn ọmọ yẹn kọ́kọ́ ọkọ gbé ọ̀kadà yẹn lọ police station èyàn wà fún two thousand lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ two thousand yẹn tán ìyẹn ìgbà fún one thousand five hundred thousand so eléyìí ó sáfẹ̀ ìgbọ̀n àwọn ọkùnrin bọ́ọ̀sì vio àtàwọn enforcement officer yẹn àwọn ọmọ yẹn ní wọ́n ti so láàrin ọba náà àárẹ̀ àwọn ọmọ iṣẹ́ kan àtọwọ sódà tí ó má lè di mọ́ndé a máa bá ẹ̀rù sọ lọ́mọ àti ìdàpọ̀ ìdá àkókò wa lè ká má bàa fún wọn. sẹ́yìn ni ká wá rí tá a bá fẹ́ gba kínní ní. ó wà nínú táwọn. ẹ bá wí yẹn kẹta tètè rí ni o sódà tí a rẹ̀ kó kínní ẹ̀jọ́ a lè sẹ́ndì both commercial and the price. one price one thousand náà ayé àtàlọ́ tó kàn. àrùkà tó là. ayé àyẹ̀rù ẹ̀ dáhùn ẹ̀ dáhùn. àrùkà. Ah, ọmọ ni kọ́ máa lọ kọ díẹ̀ díẹ̀ tí ó fi mọ́ kọ́dà ìwọ̀n ọba tí bá mọ̀ ní kọ́kọ́ máa fi ná bàbá àjẹbí tọ́sẹ̀ ìdí aláwọ̀ bá yín bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ náà. خطاياي تواضعت بين المسجد والمغرب ṣe ọ pé ìsọ̀rí mẹ́ta ó wọ́n ní àdìsí òun wá ní pé ọlọ́run lọ pé táwọn bá tó kù sínú sáré tẹ̀ àbáfó mọ́lẹ̀ tẹ̀ bàbá yìí tẹ̀ padà wọ́n bá ní kí òun yẹ wá pé àwọn yìí ti wọ́n ní sáré. ọwọ́ àti túmọ̀ yìí pé inú tẹ wọn á gbọ́rọ̀ rẹ̀. iná wọn fi báàkì ẹ̀ pé ibẹ̀ yẹn iṣẹ́ ọ̀rọ̀ mọ́kútàlá ni wọ́n ti máa gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn nǹkan ọ̀kan náà ni hadith yẹn wa ẹ ṣe fàlùbáni tí yẹn bá lọ ká àkíyàmù ìjànà ẹ̀sìn ẹ̀wọ̀ bí dàwọn wà ṣe fàlùbáni yẹn ọ̀kan nínú. one seventy six àti eighty eight ìyá kan níbẹ̀ bọ́yá tó máa fara gbé hadith yẹn wa. àwọn wí nígbà tí wọ́n ti lọ sí rédíò èyí ló ń gbé ẹni pé ẹni ilé apá kéyìí kéyìí lọ́jọ́ kan àdéhùn wọ́n

kíní kan àdìjẹ kan. a yọrọ má ẹ fi kọ́ndíṣàn lọ ni. Ilẹ̀ ẹlòmí lọ́wọ́ àyè. Ìmọ̀ àgbà kọ́ bọ́ lọ́wọ́ wọ́n lè gbọ́dọ̀ ní àdìdẹ nílò yín. Thank you.